والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه إن شاء الله كما آه، أخبركم فضيلة المدير على أننا نواصل درسنا في آه، لامية بن الغابة الذي قد سبق أن أخذنا النصف من تلك الأبيات وإن شاء الله الرحمن سنكمل النصف الباقي هذا اليوم أدب أسمع الله سبحانه وتعالى ليتي رفيع عنه رتيو في دواقة لا تجو كوي ليتي سيدة سواجه لامي لامية ابن الوان جي ليتي أتي شيء لا جنبني أنا tí a sì tẹ̀síwájú láti parí ìlàjì yókùn ní ìlú níbi tí adólànà òun náà ni dídáfà fi ṣàlàyé eh, eh, ìyẹn àti orin méjì wọn ni fátìròkè hílà tàbí háwà tàgẹ́lì. إنما الحيلة في ترك الحيل أيك فين لم تنل من المنى حرمها الله منهم بالشلل أعرف بلا تقولي أنا في أي كف في أتلوى يو لم تنل من المنى dọ́yìn pé ọlọ́run fún àtẹ́lẹwọ́ yẹn ní ọrẹ ọwọ́ àtànú yẹn ni pé ọwọ́ yẹn ní kò sì fi tọrọ afọ ni fọrọmọ aláhùn mi hó bí ṣẹlẹ̀ ni ju ọwọ náà ní kíni o ọparọsẹ ọmọ àlè rí gbé mọ àwọn tó lọrùn dá lọrẹ tí ò dẹ̀ lè ná nínú tí <clears throat> ọlọ́run kù kọlọmba ni ju ní ọparọsẹ ibi táwa ti gbé ní ẹni òun náà ni gbólóhùn ìbùnú di. sọ́wọ́ pé látẹ̀kọ́ áfílẹ̀ ọ̀fàtúlẹ̀ àbádá ìnàmá àtúlọ̀lẹ̀ fàtà máa ń pàdé hasal ọdíyànṣọ dọ́lmárì omi ń dò ní àdé wọ́n bí xọ́sínì sàbìkì kọ́dé yòówù kọ́ dàgàl. látàkùn àkùnrin wà fásitì àbádá ìnàmá àtúlọ̀lẹ̀. tẹ̀lé abada má máa sọ wípé ìran mi nìyí ìpín mi nìyí ibi tí mo ti ya wá nìyí ìnàmọ́ asúlòlè fàdá má kọ́ni hasal ihun tá a lè pè nípìnlẹ̀ ọmọ nìyẹn òun ni ohun tó bá gẹ̀ẹ́sì ohun tó bá kan lọ́wọ́ ó ti kóhun ló ṣiṣẹ́ tó fi rí ìran rẹ̀ nìyẹn ohun tí ó máa wa ni wípé àmọ̀ràn láti lè fi dá mọ́lẹ́bí pọ̀ ìran mi bẹ̀rẹ̀ ń bí báyìí ọdọ́yọ ó délùú báyìí láti lè fi dá mọ́lẹ́bí pọ̀ ni kì í ṣe pé láti fi ṣe fáàrí ṣùgbọ́n nǹkan tíyẹn bá ní fún ara rẹ̀ gan òun nìran rẹ̀ àfáwa kọ́dí ẹ̀sùn odolumar omi ń dún ní abẹ́ <clears throat> ọmọnìyàn lè ga láì ṣe nípasẹ̀ ti bàbá kì í ṣe pé tùmọ̀ ohun tí ẹsẹ̀ orin yìí ń sọ fún wa ni wípé ọmọ àlè ló ń dọ̀ èèyàn lè ga láì ṣe nípasẹ̀ dikínni ọ̀ ti bàbá ìtumọ̀ rẹ̀ ni wípé ọmọ yẹn lè lọ́lá pẹ̀lú bẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala kíkọ́ ẹ̀dẹ̀ ju ti bàbá ẹ̀ lọ. wọ́n bí hosni sábùkì kọ́dé yóò ń kọ́ dàgá àdágal òun náà ni àlàáyé àwọn sóòlù kọlù ìwà bíburú fọwà lára ìran bí hosnet sáàkì pẹ̀lú gbígbá sí yìí gbá sọ̀hún tí wọ́n gbá ọmọ nì sọ̀hún nípa àtẹ̀kọ́ ègún bí burú tó wà láàrin fámìlì rẹ̀ yẹn lè kó fún un ọ̀rọ̀ yẹn ò clear díẹ̀ ọ̀bí hosni sábì ẹ̀ kótó kótó di pé góòlù máa wúlò wọ́n yọ ògbó pàṣẹ tó wà ń bẹ̀ dànù yóò adi góòlù tí ó wojú rí tí ó wúlò àti fi sọ̀sọ̀ afáwọn ni ọ̀bí hosni sábì pẹ̀lú dídá gbígbá sí yìí gbá sọ̀hún ìyẹn ni wípé kíkọ́ mọ́ onírànràn tọkọ́ ìlẹ́kọ̀ọ́ oríṣiríṣi yóò kọ̀dàgọ̀l ìwà bíburú tí ń bẹ nú fámìlì rẹ yẹn a lè sàfọ́mọ́ rẹ ẹ̀yà tó wí lẹ́ẹ̀kan sí i wọ́n ní látẹ̀kọ́ lásìlẹ̀ ọ̀fàṣẹ́lẹ̀ àbàdá àní má sọ yìí pínpín lẹ̀ mí ni ìpín mi nìyí láéláé má wí bẹ́ẹ̀ o tọ́ba tiẹ̀ mọ̀rẹ́ mọ̀rẹ́ nítorí àti lè dá wọn lẹ́bí pọ̀ kàn fún anabi sallallahu alaihi wasallam ó ní láyé olùjẹ́nà kọ́ọ̀tẹ̀ ẹni tó bá ń jákun mọ̀lẹ́bí onítọ̀hún oníṣègùn ni kò ní àlùjá ní ọlọ́run wọn ni ìnáma asùlù ìfẹ́ta ìpínlẹ̀ ọmọ nìyẹn máa fàdí hasali òun ni wọn tẹ́ nìyẹn bá géènì tóun gan rí fúnra ara rẹ̀ tó ṣe wàhálà tó rí ìpínlẹ̀ tiẹ̀ nìyẹn afáwọn ní kọ́dí ẹ̀sùn ó dọ́lú márùn-ún mi ń dún ní àbí alámọ̀nìyẹn lè ga tí ò ní jẹ́ nípasẹ̀ tí bàbá ló fi ga ọ̀bí hosni sábìkì nípa gbígbá síyìn ìlẹ́kọ̀ọ́ fọdí yóò ń fọdí dàgbàlè ìdọ̀tí ti ń bẹ lára rẹ̀ ńkọ́ a lè fọ ọmọ dànù tí ò ní sílẹ̀ mọ́. afaani ìnàmọ́lẹ́ wàá rúdò mìíràn ṣáòkì wọ̀ mọ́ yẹn bùtú nàrí jòsò ẹ̀là mìmbàfàl ọ̀gbọ́yọ̀rọ̀ àní ahmadullah àlà nasabi ìdí àbí bàkìrì ń tasal. ìnàmọ́lẹ́ wàá rúdò mìíràn ṣáòkì wọ̀ mọ́. Aya. إنما الوعد من الحول وما يموت النفس إلا من فضل ويرى أني أعمل الله mẹ́tàlẹ́ ìṣẹ̀lẹ̀ àdé bàtìlẹ̀ ńlá. ó ní iná mọ́lẹ́wárí tù. ó ní sẹ́rí òdòdó àlùwárà ni òdòdó tó rún ẹ̀dùn dáadáa mínà ṣáòkì láti bí ẹ̀gún ló ti wá. òdòdó àlùwárà ni láti inú ẹ̀gún yàní ìpínlẹ̀ rẹ̀ ẹ̀gún ni. ó dókè báyìí bó ṣe yọ òdòdó olóòórùn jáde nìyẹn. wọ́n mọ̀ yẹn ń bó so nàrí anárùjọs òdòdó nìyẹn náà ọrùn tiẹ̀ náà dùn dáadáa ìyẹn náà ehu jáde ẹ̀là mi ń bá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí mo kó ọrùn àlùbọ́sà nìyí ọmọ máa kó nira báyìí ẹ̀rẹ́ kí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ pé ẹ̀ná bá jẹ́ àlùbọ́sà àbọ̀jẹ́ ayù bá ọmọ àti mọ́sálásí ọ̀fà innal malaika sọ̀rọ̀ àwọn màláíkà nìyí o wọ́n á máa kó sùtá mimma yata'azza minhu banu adam wọn tó bá ń fa sùtá fún ọmọ àníbi adam wọ́n máa fa sùtá fún àwọn màláíkà ọ̀yẹ̀kẹ́ nìyẹn ẹ̀ máa kó sè àbíkọ́ dẹ̀ níjẹ́ kó rùn yẹn lọ ọ̀tọ̀ dì pé ọ̀ ni àlùwárùtù ẹ̀ wá rí òdòdó àlùwárà àdí tó rùn ẹ̀dùn yẹn mí láti bí ẹ̀gún ló ti wá ìyẹn ni pé irin yẹn lè jẹ́rìn ẹbí burú pẹ̀lẹ́ ẹ̀kọ́ téèyàn ni? ó lè dá bó ṣe já pé ẹ̀gún nìyí sùdá ló máa ń ṣe fún yẹn nǹkan tó wá padà jáde mbẹ́ bó ṣe tó já sí pé anárìjọ máa yẹ ń bòtù ń hù ẹ̀là mi ń bá òun dẹ̀ níyì ọmọ lára afáàní ṣùgbọ́n o ṣùgbọ́n o èmi yìí wá ní ala ọkàn ìjà sí pé mi. eléyìí lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ wọn ni wọ́n ń pè ní madhun yushbihu dam madhun yushbihu dam malik ti ọlọ́run sọ wípé ana afsafu al-arabi bayda anni min quraish tábàlì yẹn dá aláhùn èmi ànábì mọ́ dá aláhùn náà alárúbáwá ọkàn ìjà wípé quraish ni mí ẹ̀jẹ̀ àbá wípé. òun dùn wọn wàá rí bẹ́ẹ̀ pé rìn òun burú o lòun da irọ́ o wọ́n irọ́ àní ọkẹ̀já sí pé mi ń tèmi o ala èsè láti fi ṣe fáàrí kí wọn lè mọ̀dílé tí mo ti wá èmi ń dúpẹ́ fọlọ́n lórí pé nẹ́sà bí èdèdè adébákẹ́rẹ́ sàsọ̀lì tábánikà máa tó pé lágbájá bí eléyìí eléyìí náà tún bí eléyìí padà kì mí kan abubakar alikọrọsi ẹni tó ṣe pé nu gbogbo ilé ayé yìí lẹ́yìn anabi òun ló tún ṣe kíni o lọlọlá jùlọ ẹrí ó fi hàn pé gbogbo ẹ ló pé pàápàá tàbí máa ń sọ fún wa yìí pé kò sílẹ̀ fi kí bàbá ọjọ́ lè mọ́mù ọmọ sì kéwu kágbé sí kò bá bẹ ẹgbẹ́ afẹ́fẹ́ sọ́dọ̀ yẹ ìdílé nígbà bá wa nímọ̀ rẹ̀ mọ́tí ọba nígbà yẹn lásọ pé hàn hmm, èso yẹ ìdílé lélẹ̀ ṣùgbọ́n mọ̀ ó sì lè ṣe kí máa bá fa wàhálà lórí ẹ̀ ó fi ẹgbẹ́ àfa nìyí ìpínlẹ̀ ẹ̀dá àfa náà tún ṣe kí ni ó àfa náà ẹ̀dá àfa lóhùn dúpẹ́ fọlọ́n kì í ṣe tó ní ti fáàrí o àbí ti ẹ̀yàmẹ̀yà àfa wa tó lé ìnsàní mọ́ yọ̀sìnù hó akisarọ́ lé ìnsànù mí hó àmọ́ àkọ́l ọkọ́tòmílẹ̀ amúra ẹ̀ ní fàkírọ̀ wọ́gìnà fàlìsà wàhásẹ̀ mọ́nbàdọ́l.

ó ní kí n mọ̀ tó lé ínsánì òǹdíwọ̀n ọmọnìyàn àbí ká sọ pé pàtàkì ọmọnìyàn mọ́yọ̀ sínú ohun tí ọba mú yẹn dáa òun náà ní pàtàkì èèyàn ẹ̀rí wọ́n fi hàn pé kéèyàn mọ ohun tó máa máa ṣe ẹ̀sìn àlẹ́ àálẹ́mú àlìmùhàdìs ẹni tá a bá fẹ́ sọ pé onímọ̀ ni kọ́dẹ̀ sí kí o ó lò mọ̀ yẹn. pàtàkì ẹnìyẹn òun ló máa fi tóbi lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́yọ̀ sínú pàtàkì ọmọnìyàn mọ́yọ̀ sínú òun ni ojú òye kò dáa akita rọle insanu minhu am akal yọ ní nǹkan yẹn ni o àbí kéré ó fi hàn yí pé Yani, ẹni tá a lè sọ pọ́ mọ̀ nípa ayé òun ni ẹni tó mọ kékeré ayé ẹ̀rí ẹni tó mọ kékeré ayé wọn là ń sọ sálá ń sọ wípé fattaqullaha wa ajmilu fi talab ẹ bẹ̀rù ọlọ́run o tẹ́ bá tẹ wá fẹ́ wá nǹkan gan náà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òyìnbó tó o bá ti mú un tó o láyé kálá àti ó ti tán òǹdí wọn ohun tó ní ìdìyẹn gangan yóò pọ̀ ní oyó kéré tó bá ti ra mú nǹkan yẹn ó fi yókùn lẹ̀ ọjà yóò máa gbé yókùn lọ. afáwa sọ yìí pé ọni ọkọ̀tòmílẹ̀ amọ́ra yìí ni pa àlámọ̀rí méjì mọ́ fákírọ́n bọ́yọ̀ ọ̀rọ̀rọ̀ ni o òtòsí ni o wọ̀gínà àbòsí rọ̀rọ̀. ìtumọ̀ rẹ̀ ni wípé kọ́ bá fi òsì hàn ipò òtòsí. o ní tòótọ́ wá tó jáwé yẹn ọmọ fóònù àwọn yẹn máa fojú tẹ́ńbẹ́lú ẹ̀ wọ́n á yẹ pẹ́rẹ́ rẹ̀ tọ́ba dẹ̀ tó wá sàfihàn yìí wà lọ́dọ̀ rẹ pé wọ́n ní wọ́n á tún gbìyàn ó di kíni o ó di méjì tóbi yàgbé méjèèjì pé yẹn máa máa pa ni afáàní ọ̀hún wọ́gì náà alámọ̀rí méjèèjì pa á mọ́ má fi hẹ̀ ta o ni o fi rọ̀rọ̀ wàhásì mọ̀nbàtàl máa kó dúkìá jọ lọ́nà tó bá da ìyẹn ni pé gbìyànjú tó fi ní dúkìá lọ́nà tó da wàhásì mọ̀nbàtàl ẹ̀tọ́ rẹ tí bá ń bẹ lọ́wọ́ oníbàjẹ́ béèrè rẹ̀ gbà á bàbá ti pé kò ní kó wàhálà bá ọ gba ẹ̀tọ́ rẹ tí ń bẹ lọ́wọ́ oníbàjẹ́ má jẹ́ tọ̀ rẹ ọ́ra sí ọwọ́ oníkíní ọwọ́ oníbàjẹ́ gbà á. àfààní. ودري جدا وكدا واجتنب صحبة الحمقى وأرباب الخلل بين تبذير وبخل رتبة وكلا هذين إن زاد قتل بين تبذير وكلا هذين ازداد هدى وكلا هذين ازداد هدى والإسلام والجليل صحبة الأمم وأبواب الخلل بين تبذير وبخل رفعة وكلا هذين Àbáni ọ̀dẹ̀rẹ̀ ìje dan lọ́ọ́ wọṣọ ìgbìyànjú. Gbogbo nǹkan ní yẹn bá fẹ́ ní láyé yìí, wọ́n ní ìdí kéèyàn ṣe wàhálà sí ọ. Wọ́dà bẹ́ẹ̀ yẹn fẹ́ nímọ̀ ìyá ṣe wàhálà sí bóyá ìgbẹ́yìn ò lè rówó láì ṣe wàhálà. Ìgbẹ́yìn kan máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀, ìyẹn máa máa ṣiṣẹ́ o. إنه تعلم وتعلم أفاني زمان نهيتا أنت مصيب فقيامنا برام بغير عناء فالجنون فنون قلوا وليس اكتساب المال دون مشقة تحملها فالعلم كيف يكون وليس اكتساب المال دون مشقة wọ́n ní tàmánnáìtà òun ní tàmánní ẹ̀ mọ̀ ẹ̀ wọ́n ń pè ní àtàmánní fi ilmi balagha òun náà ní kíyẹn máa ní <clears throat> ìrìn kan sí ṣẹlẹ̀ nǹkan tó yẹ pé ba'idul wuqu' nǹkan yẹn jìnnà láti ṣẹlẹ̀ wọ́n ní tàmánní tí wọ́n bá ń bá pẹ̀lú àwọn sọ yìí pé bí kí wọ́n sọ yìí pé. ألا ليت الشباب يعود يوما فأخبره بما فعل المشيب ìgbà ó sì dàbí pé tí shababu bá lè padà ńjọ́ kan ni èwe ẹni tó ti dàgbà ní o wọ́n ti pọ́gọ́ta ọdún ẹni tóun bá tiẹ̀ lè padà ní tóun wá di ọmọ ogún ọdún òun máa sọ fún ogún ọdún òun ìhun tóun fọgọ́ta ọdún ṣe tó ṣe é ṣe àtàbà yín tó lówó kọ̀ọ̀ èyí tó lè rọrùn ni pé ńgbà tó dọgọ́ta ọdún yẹn kọ́dẹ̀ sì máa rántí nǹkan tó ṣe déédéé ní o ogún ọdún sàmán ní ènìyàn láwọn sọ pé òun dẹ̀ ń rẹ kẹ̀ antum sí fàkìhà sílẹ̀ ọba fi sú báyìí kó dẹ̀ ti dẹni tó máa ṣe kí o ti alágbọ̀ọ́yé mọ̀nẹ́ẹ̀dìrọ̀ tí ó lè máa bá yẹn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nínú mà bìgẹ́rì àná ì láì ní ṣe wàhálà kàlìjọ́nù nù fònú nù wèrè onírìnrìn ni ẹ mọ̀ pé irú wọn ni wọ́n máa ń lọ lo ìlìhámù á lọ bá wọn sàhárátù wọ́n á fún ní àwọn ọ̀pá kan àbí wọ́n fún láwọn ikọ̀ mọ̀lẹ́gà kan wọ́n lè lè kọ mọ̀lẹ́gà wọ́n lè lè kọ àwọn rùhàníyà kan ni wọ́n bá ti wá lọ fa báyìí orí rẹ̀ wọ́n bá dàrú dípò kọ́ máa sọ lára ìwé fún yìí ni wọ́n máa wí àbí kọ́ máa sa pépà káàkiri ẹ̀rí wọ́n ni wọ́n lè junúnù fùnúnù ẹni tí ò ṣe wàhálà tó lóun fẹ́ nímọ̀ wèrè onírìnrìn ní yọ lẹ́nu afáàní wọlé sáà dóònà ẹ̀ máa ṣàkọ̀tín bó ṣe já sí wípé kò ṣeé ṣe láti kó dúkìá jọ láì ṣe wàhálà láì sí mọ̀ṣàkọ̀tín tàhámẹ́lùhà ayé tàhámẹ́lùhà ọyọ tá a kó ń bẹ̀ lè xefa kó fi lè fúyẹ́ láì ní ṣe wàhálà kan tó ti gbé wàhálà yẹn mọ́ra àlẹ́ ilmu kẹfà yẹ kúnnù mo yẹ kó ṣe wàhálà kó tó rọ́ bó wàá nímọ̀ afáwọn sọ pé wà dàrín jẹ́dàn àníwọ̀sọ̀ gbìyànjú ọmọ ìwé gbogbo ní ẹ̀rọ nídìí láyé ó nídìí gbìyànjú ẹni tó fẹ́ rí arísìkí kò ní sùn kalẹ̀ agbìyànjú ẹni tó fẹ́ nímọ̀ agbìyànjú á nípinnu ẹ̀rí afáwọn ni wà dàrín jẹ́dàn wọ́sọ̀ gbìyànjú wọ́kàdàm wàjẹ̀dàn ní kádù kó o tó wá sí wàhálà má jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ wájú tẹ̀nif kọ́ wájú nà sí sọ̀bàtà lìxùnkọ́ àlìxùnkọ́ àwọn òmùgọ̀ yẹn má bá wọn sọ̀rọ̀ wà á rí bábàlì kàlàl àtàwọn èèyàn pálapàla má bá wọn sọ̀rọ̀ o sẹ́wọ̀n wípé ìrìn ẹbí ó yá ju ire lọ rírẹ ní ibi ọ̀yà ju rírẹ ní dáadáa lọ. nàbà bá nàbà látà sàbẹ̀l kásìlà náà fi hàlà àtìhí àmùsọ̀ọ̀lì hìn bí fásitì àkàrà yọ sódò adéwàlì bàlẹ́dì ìlàlíjà ilé dísẹ̀rẹ̀ àtúkàlìjàmọ́rẹ̀ yọ dọ̀hún fi rọ́mọ́ dífọ́tà mọ́dò ẹ̀ hàn látà sàbẹ̀l kásìlà náà olóró ojú èèyàn mi ì bá sọ̀rẹ́ o nínú ìṣesí rẹ̀ amúsọ̀ọ̀lìhìn mélòó mélòó ẹni dábàá tó pẹ́ ní dáadáa ní bí fasade àkàrọ̀ pẹ̀lú bàjẹ́ ẹlòmíì báyìí yàtúndò òun náà bá do oníbàjẹ́. adiwali balidi ilalija le disare asun kíkórin ni tó mú gọ́ máa ń kórin ọlọ́gbọ́n sàrí àtùn ihun tó yá ni kàlìjà mòrò dọ̀hún fi rọ́nà dífọ́ta mọ́dù gẹ́gẹ́ bí ògùn náà tá a fi sínú eérú kí ni wọ́n padà sí o á kú kẹ́yìn náà ni. àfààní tó bá ti wá tó bá wọ́ sọ ìyànjú tó dẹ̀ ṣe wàhálà tó gbìyànjú dáadáa àjàtà ni kó o tún jìnnà sí sọ́ọ̀dà dálẹ́ fọ́nmùtà àwọn òmùgọ̀ yẹn má bá wọn sọ̀rẹ́ o wà àrùbá balẹ̀kàlàl àti àwọn ọ̀gá lọ́gàá nínú wa bí àwọn àfààní bí àwọn oníbídíà àwọn òbílẹ̀ jẹ́ ọ́ àwọn onídàkúdà ẹnitọ́ bàbá tí ó gbọ́dọ̀ jẹ́ ni tó máa lẹ́sìn àkọ́ àbẹ̀kọ̀ àlùmọ́rù àìlẹ́ dìínì kọ́líìlì pàlíyànzọ́rọ̀ àdúkùn mọ̀nì kọ́ọ̀lì ọmọ nìyẹn máa wà lórí kíni o lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ kẹ́nìkan kan máa kọ́ wẹ́n tó máa ti kíni o tó máa bá sọ rẹ̀ afáàní wà jàre jẹ́ dàn ọ̀kà dáhùn àjìtẹ̀nẹ́ wọ́sọ̀ gbìyànjú àti wàhálà kò ṣe wàhálà gidi wájú tẹ̀ ní kọ́ wájú nẹ̀ sí sọ̀rọ̀ bàtà lẹ́fọ̀mù wà á rí bá balxalal ìmọ̀ bá òmùgọ̀ sọ̀rẹ́ wà á rí bá balxalal àtàwọn èèyàn pálapàla afáwa tún padà síbi ọ̀rọ̀ náwó afanifẹ́yìn náà tẹ̀bù fèrè wà bó fọlẹ́ rọ̀síbà tó ń kì í là á hàzẹ́ ẹni ń zà dá ó ní láàrin kánẹ́ẹ̀ni àpà kí ni ní àpà òun ni kéèyàn máa náwó síbi haram síbi tí ọ̀lẹ́tọ̀. títí pàlejò bá àyàn nísìn àyàn máa ń sìn gbọ́ yìí o ọwọ́ lóun fẹ́ jèso ẹ̀rá fún ọlọ́run fẹ́ mu kínní ẹ̀rá gbogbo ẹ̀ fún ọlọ́run fẹ́ jẹ ráìsì ẹ̀rá fún ọdún lóun máa mu pé ọ̀sà ẹ̀rá fún ah, aláàyè sàráàfù lélẹ̀ ìtẹ̀wùsírù ìlérò. mọ́dánà irun táwọn rà fún yẹn náà ó sì kó sábẹ́ kí ni ìkìrámù bẹ́ẹ̀ الذي سبق أن nàbí dáàlì ka rasul sallallahu alayhi wa sallam igbóhùn dábìrin lẹ̀ yí pé ìgbàgbọ́ wa kún nípa ọlọ́run adẹ̀gbọ́jọ́ kẹyìn gbọ́ nàbà nàbí ni mọ̀nkánà yóò mìíràn bí lọ́ọ̀hì wà lẹ́yọ́ mìíràn ákẹ́ àlìyó kérém bọ́ìfà. sọ irú ilé yẹn kìí ṣe tẹ̀bùdíyò lókùn gbàtọ́ yìí pé nǹkan tá à ń fún yẹn halali halali ọlọ́run kẹ́yìn ẹ̀ nísìn ó ní ọkọ̀ tiẹ̀ tó máa gbé káàkiri ó wà lọ́kọ̀ fáwọn ẹlẹ́yà mẹ́rẹ̀ẹ̀rin bóyá yóò wá ọmọ wọn àgbà kan tí wọ́n máa gbé wọn kí ni wọ́n bá fẹ́ lọ ọjà wọ́n fẹ́ lọ ra ewé bẹ́ẹ̀ sáà ni wàhálà ìsúráfù àgbà ẹ̀wọ̀ àwọn afáàyè ẹ wá wọ ọmọ àgbà kẹ ọmọ àgbà ẹ bá ń gbé ẹlẹ́hà lọ sí ọjà ọlọ́run ní bùkátà fáwọn fẹ́ ra nǹkan báyìí ẹbẹ̀ kọ́ ọlọ́run kọ́lé fún yẹn ìyẹn lágbára kọ́sẹ̀ máa sọ gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin nínú àyè kan náà ni wọ́n máa wà ọ wá ṣe fúláàtì kọ̀ọ̀kan fún wọn ó ṣe fúláàtì kọ̀ọ̀kan fún wọn lọ́bù halimu bẹ́ẹ̀ sọ ó ṣe fúláàtì kọ̀ọ̀kan fún wọn ọ̀yẹ́ pé lápẹẹrẹ ìyá ni ọwọ́ àmì bẹ́ẹ̀ àwọn ọmọ wà mí báyìí káwọn ní wàhálà èso àfìlélẹ́ yìí bí kéèyàn má rí nǹkan owó tẹ̀lé lé yìí bá lókùn àwọn ẹgbẹ́ ìnáwó yẹn ń kọ́ inú halal ni ṣùgbọ́n kéèyàn gbé owó sínú haram ìyẹn ló ń kí ni ọ ọ̀hun ni tàbùzírì àfọwọ́n ni bẹ́ẹ̀ ni tàbùzírì láàrin ìní àpà ọ̀bọ̀kùnlé àtàhùn rótìbàtò ipò gidi wà mbẹ. tẹ́wọ̀n bá sọ lánàá yìí pé alifadilatu bayna rọ̀zìlátàyè. ìhun tó lọ́lá ọ wà láàrin ìwà àbàjẹ́ méjì láàrin nǹkan tí ọ̀dà méjì. ẹ rí wípé ìhun tá a rí láàrin tẹ̀wọ̀dìrì àti bò òun ní kíni o alexis sọ́ọ̀tì. ẹ̀wọ̀n fún gbàdọ́ bá ń ròyìn ibadu rahman ọlọ́run ni walladhina idha anfaqu lam yusrifu wa lam yaqturu wa kana bayna dhalika qawama. wọ́n bá bẹ́ẹ̀ náwó báyìí wọn ní náà ní àgbà yẹn ni pé wọn ní náwó síbi haram wọn dẹ̀ ní háwọ́ ṣùgbọ́n láàrin méjèèjì ni ẹ̀rí afáwọn adébáyé náà tẹ́wọ́ béèrè ń wọ̀ bókó lẹ́hìn ń láàrin ní àpà àti kéèyàn wọ́n kì í là á hà àdáyé ní ńzà àdá kọ̀tàl. ẹ̀rí méjèèjì tó bá ti pọ̀ jù ó máa pa àyàn ni o. ìtumọ̀ rẹ̀ ni wípé èní àpà ìyẹn ń lọ ná owó síbi bí wọ́n máa lọ fín sìgá àrẹ ní tó mu tí ń sìn. mini asbábìlì fákẹ́ ó lè sọ yẹn téèyàn tó sì. ẹ̀rí kọ́ pa àyàn náà pàpàdà rówó náà mọ́. ọdẹ lè sọ yẹn dẹ́lẹ́sẹ̀ ẹsẹ̀ dẹ̀sí níyì ọmọ apá olówó rẹ̀ kí ni ọmọ apá rẹ̀ ni ẹ̀kọ́ arákùnrin kan jẹ ló tọ́ lọ báyàwó rẹ̀ sí lọ́sìn rọmọdán bìdẹ́bìrì pẹ́sẹ̀ lè pààyàn nìyẹn ọbáyàwó ẹ̀ sílẹ̀ lọ́sìn rọmọdán yàtọ̀ kéèyàn sì lọ serú nǹkan bẹ́ẹ̀ lọ́sìn rọmọdán yàní jàrímọ̀ ẹ̀ṣẹ̀ ni lóbi agbóhun náà ti ṣèdájọ́ ara ẹ̀ kó tó dọ́jọ́ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àtàlá òjíṣẹ́ ọlọ́run àkọ́rọ̀ rẹ̀ lórí gbólóhùn tọ́sọ yẹn kí lọ sọ́ngbà sọ́dọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n ní halak òun ti parun o òun kú o òun ti parun o òjíṣẹ́ ọlọ́run dẹ̀ bá fi rin lẹ̀ lórí pé ohun tó wí náà ló fi ṣèbéèrè lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ àlàkàkà kí ló mú ọ parun wọ́n bá ní bẹ́ẹ̀ màá sí ni òun àwọn àlè sùúrù òun ti rọ́ọ̀lù ìyàwó òun lọ́sẹ̀ rọmọdọ́n ó fi hàn pé ẹ̀sẹ̀ ń kọ́ ọmọ ń pààyàn sọ ẹni tó náà ní àpà ọmọ adẹ́lẹ́sẹ̀ ahun ọmọ adẹ́lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ yẹn kọ́ dẹ̀sí máa ṣe kí ni o wọ́n máa kó parun bá làwọn sọ pé báyìí nẹ̀sẹ̀ mo fi rìn láàrin ìní àpà wọ̀ bó kulè ní àti kéèyàn láhùn rótìbàtò ipò tó dá ń bẹ́ńbẹ́ ọ̀kìlà àzẹ́yìn ní ńzà dá kọ̀tàlì méjèèjì ọba ti pọ̀ jù ẹ̀ẹ́ yọ pààyàn ni o ìyẹn ni pé yọ sọ̀yàn dẹ́lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ni ó sì ṣe kí ni o yóò kó parun báyìí. àfààní làtẹ̀kọ́ في حق سادات مضوا إنهم ليسوا بأهل للزلال وتغاضى عن أمور إنه لم يفز بالحمد إلا من غفل إنهم ليسوا بأهل للزلال وتغاضى عن أمور إنه لم يكن بالحمد إلا من غفر لم يكن بالحمد إلا من غفر فنقول في حمد بعد المنور إنهم ليسوا بحال الزلل وتخرجوا عنه látara xaabọ̀ yẹ xóòbù òun ni máa kẹnu bọ̀lẹ̀. ẹ wọ́n àwọn kan máa wọ sàkọ́rọ̀ níjọ́ gbẹ̀ndà lùkìyàmọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ kí wọ́n sálẹ̀ kẹ́kọ̀ọ́ fi sàkọ̀rọ̀. kí ló fà yín wọ sàkọ́rọ̀ báyìí wọ́n máa sọ pé bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù làmúnẹ́kùnmí náà ló mọ̀ sọ́lẹ̀ àwọn yẹn kírun ni ẹ máa ń gbọ́ ẹ nọta imal miskin àìrẹ́ ẹ̀sẹ̀ kí ni ọ àìfún ara ẹ̀ níjẹ ọ̀kún náà ní ọ̀bọ̀ mọ́ àlìkọ́ ìrìn. àwọn àna ẹni tó máa ń kẹnu bọ̀lẹ̀ wọ́n wá ti bẹ̀rẹ̀ sọ kó sọ báyìí àwọn ní ọba wọn dá sí. látẹ̀kọ́ má tẹnu bọ̀lẹ̀ tó máa sọ̀rọ̀ kọ̀rọ̀. fi hàkì sáadá ti mọ̀dọ́ àdíkà sọ yìí pé fi sábì ìwáyà mi wá bẹ́ẹ̀ láti máa bú àwọn aṣáájú tí wọ́n ti lọ minal anbiya ọ̀sálàf nítorí tètè tí wọ́n ti dánú lé báyìí tètè họ tẹnu rẹ bá káwọn tó sọ fún ọ wípé mo tẹ fẹ́ máa sọ yìí yọọ lábọ o yọọ lẹ́yìn o ẹ má sọ ohun tẹ ń sọ yìí mọ wọn bá ní dákúkú rẹ sọhún jèrè ọ tètè fèrè géńdíẹ àwọn kan nínú nǹkan tí ẹ̀sìn pa wá láti rẹ̀ nìyẹn ìpè àwọn ẹni ìṣáájú yẹn ó mìíràn sọ̀háàbà ìwọ wa wọn ni ká máa tọrọ ìyọ́nú ọlọ́run ọba fún ọ ká máa tọrọ ọ̀kẹ́ fún ọ. wàlẹ̀ káfù kádẹ́sì kóra ró ẹ àmọ ṣàjàrọ bẹyìn náà hàn kéde ohun tó digi o àǹfààní bẹ láàrin wọn ẹ akóradó ń parẹ ká má dùn ẹ wò ká má fi sọ̀rọ̀ ìdèyàn ọ̀tàkọ́ apáta ni táwọn sọ̀hábà bá ní àṣìṣe wọ́n ti ṣe àwọn dáadáa tó ti fọ́lọ́wọ́n ọba àlekè ọlá ti fi pẹ̀sẹ̀ wọn rẹ́ kò sì lè padà mọ́ tọ́lọ́wọ́n sọ pé ń parẹ́ mọ́ tí lọ́ọ́ máa dàrẹ́ láàmú sí omi ẹ̀gbẹ́ ọ̀tọ́ bá fẹ́ máa sọ ń pa wọn báyìí tọ́ bá bọ̀ báyìí ìyẹn bọ̀ ti fìtínẹ̀ fi fìtínẹ̀ ni ìyẹn ò ní pé bọ̀ ẹnìkan pè mí lánàá wọ́n ní wọ́n lẹ́ni wọ́n lẹ́lẹ́ àgàntì sí náà òun á lọ fẹ́ lọ sọ̀rọ̀ pé màáwíà ẹ̀ parọ́ mo ní ah sọ fẹ́ kí ni ọ̀tá wá nǹkan mi sọ ọ má wí wí kú wí o. so má wí wí kú wí o ní ẹ̀làfà náà ń kìlọ̀ báyìí pé látẹ̀kùn má tẹnu bọlẹ̀ fi hàpì sàdá ti mọ́bà nínú wọ àwọn aṣáájú tí wọ́n ti lọ. mínàlẹ̀ àǹbíyá ẹ̀ríbi tí kìnìyàn ti gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ayé àwọn ẹlẹ́gbẹ́ ayé wọ́n lè kí ànẹ́bí musa múnisì wọ́n ní nàbí láyé musa lẹ́nu wọn wọ́n sọ pé ó wà àsọ̀bí ẹlẹ́yàmẹ̀yà ni ìmá ń jìjà rẹ̀ ẹ̀tẹ́rẹ́tì fẹ́tàgà sàbò lẹ́dí ó wà mí ṣe àti ìyàlẹ́ lẹ́dí mí ní àdòwì deke anabi sallam abi anabi nabiyullahi musa alayhi salatu wassalam huwa israeli ọwọ agbèjà israeli alákìnní ọ alalqabọ pin idan lọ́dọ̀ tiwọn lọ́hùn gbogbo bíi dẹ́rẹ́ máa bá wòrowòro yẹn bí ìtàkùsírì òjì jakujaku àbíkílẹ tí máa ń pè lójì àlùkùránì tẹbi kútúbà àbíkílẹ kọ rẹ àfáà tó gbajúmọ̀ jù láàrin àwọn ẹlẹgbẹ́ tó lóhùn kọtẹ sírì tó ǹdẹ̀lẹ́ ti máa wó gbowó rogoro yẹn bí tí wọ́n bá ti ń wí nǹkan bẹ́ẹ̀ kó tètè họ ìgbà ẹ̀ wá o wórówóró lẹ́yìn tẹ́ fẹ́ wí yìí o lẹ́yìn tó lọ́wọ́ ọba àlekè ọlá ti sọ́n pa bẹ́ẹ̀ làwọn sọ hábà ẹnìkan ní ọ̀rọ̀ tá a fẹ́ fi ṣe wá sí lónìí a fẹ́ sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àfáwà àlè àti màáwíyà kó tètè sáré nígbà tí nǹkan pẹ̀lú àbáyé ní ọkàn ọ̀rọ̀ àdọ́gbọ́n tètè bàbàtà rẹ̀ pa bíbí la obìnrin gé ń tẹ̀ pé eléyìí ò ní sojú mi. mo rọ̀ bá nìyẹn díẹ̀ ọlọ́run ti ròyìn ayẹyẹ pé tílíkà ummatun qad khalat. àwọn ẹni tí wọ́n fẹ́ máa kẹnu bọ̀ yẹn tó fẹ́ máa sọ wẹ́rẹ̀ wẹ̀rẹ̀ ń pa wọn yẹn. àwọn ènìyàn tí wọ́n ti lọ làhámọ̀ kasabat. wọ́n ti rí dáadáa wọn walakum ma kasabu wọ́n ló kún bẹ́ẹ̀ ìyín ló kún bẹ́ẹ̀ wala tusaluna amma kanu ya'malun wọn ò ní bí yín léèrè ohun táwọn ènìyàn ṣe kí ni wàá ní wàhálà tó lọ fúnra ẹ sí. abánilá tẹ̀kọ́ má tẹnu bọlẹ̀ fi hàkì sáadá tí ń mọ̀rọ̀ ọ́hú nínú wọ̀ tí ń bẹ fún àwọn aṣáájú tí wọ́n ti lọ. ìwọ má pè kẹ́ lù pé ó wí nǹkan kan ẹ̀kẹ́ ẹ̀yin náà rí subhanallah. mọ̀rẹ́tì ìgbà tí àti ẹ̀sìn ìgbọ́súnà yẹn rárá ń gbà yẹn a wà lábẹ́ àwọn àfáà wa mọ̀ọ́kà sí. àfáà wa ń ṣe tẹ̀síìrì ńjọ́ kan ohun tó fi ṣe wá àtijọ́ ni òun ní ṣẹlẹ̀ ọ̀rọ̀ wákàtò aljamal ọsifin òun ló fi ṣe wáàsí tiẹ̀ ní ẹ mọ̀ pé kò sí yọkà wọn ọba bẹ̀rẹ̀ sí ní yanjú gbogbo pé àwọn òṣèlú wọn pa wọn wọn ti kí ni bàbá kí wọn dìde bàbá náà ti kú sí bàbá ní ní ẹsẹ̀ mélòó làwọn wá sẹ àwọn tàbí sẹyìn yìí gan sẹjù wa lọ talọ́fà àwọn ọ̀pá àfà ti wí ikú wí di. ẹgbẹ́ ànábì ànábì dáúdà ọfẹ́ fẹ́ yàwó ọmọ ọ̀dọ́ rẹ̀ ọba rẹ̀ lọ sójú ogun kó fi lè gbà á ní ọ̀yá báyìí bó ti padà gbà á nìyẹn gbogbo mi máa ti ń wòrowòro bẹ́ẹ̀ ni bọ́ tètè họ́ńtì ẹ̀. bí ahàlẹ́ ń lè zàlẹ́ sọ́rọ́ àwọn ènìyàn o lẹ́yìn tó bí ahàlẹ́ ń lè zàlẹ́ wọn ò lẹ́tọ̀ọ́ sí zàlà zàlà ní kíni o àṣìṣe ká fẹ́ máa lọ fi tì wọ́n yẹn wọn ò lẹ́tọ̀ọ́ sí wọ́n bá tiẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ti ṣe kíni o kò ti forí jì wọ́n nífẹ̀ yẹn ká tún kéwù kan bẹ́ẹ̀ òun ni pé irú àwọn sọ̀hábà ní ìsìn tí wọ́n jọ ọmọlẹ́yà nẹ́bí ridwanullahi alaihim ajma'in ìwù tẹnu wọn bá ti kò sí kò lè sásìsì bẹ́ẹ̀ tọ́lá wọn ni àlùfáà sálá dá orí ọ̀rọ̀ rẹ̀ sí pé látàjà sáni ummati ala dalala ìjọ mi yìí o àwọn tọ́lá ìwọ òtí ìdéngbà ni àwọn òtí èyí ìdíjọ yẹn wọn ò ní kójọ lórí kíni dọ̀láàlà ẹ̀tọ́ bá jẹ́ èèyàn kọ̀ọ̀kan nu wọn gẹ́gẹ́ bí ìjọmọ nìyẹn àṣìṣe lè wà sáṣìṣe yẹn bá sì wà ó gbọ́dọ̀ máa rin lẹ́sẹ̀ mi àwọn àtàgbésùn nẹ̀ dání pé wọ́n ti ṣe dáadáa tó ti pa àṣìṣe yẹn rẹ́ kí èèyàn á máa sọ sáwọn ìpínlẹ̀ àtẹ̀kọ́ àní má tẹnubọ́lẹ̀ fi hàkì sáadá ti mọ̀dọ́ níbi ìwà àwọn aṣáájú tí wọ́n ti lọ. innahum laysu bi ahlil zalal tọ́lá àwọn ènìyàn hàn lẹ́tọ̀ọ́ sí gbogbo àbàwọ́n àṣìṣe dáadáa. adéṣe sáládẹ̀ ti sọ́n pa àwọn tẹ́lẹ̀ pé khairun nasi qarni. àwọn tó sì tó lóore jù nínú gbogbo àwọn èèyàn ọgọ́rùn-ún tó tẹ̀mí ànẹ́bí wa ń lẹ́yìn náà àwọn tó tẹ̀lé àwọn tó tún tẹ̀lé wọn. kí la wá fẹ́ máa sọ́n pa wọn. àbáwọ̀ ni wọ́n ta ọgọ́ lọ́mí yẹn fò bèlè hamudé ẹ̀ láàmúngọ̀ fáìlì ó ní wọ́tà kọ́ọ̀bọ̀ kọ́ wa kájú kú níbi àwọn àlámọ̀rí kan kì í ṣe gbogbo nǹkan téèyàn bá rí náà lọ́gbọ́n mo rí nínú ìbágbépọ̀ gan kódà nínú ètò ìgbésí ayé mi àfikún méjì àfikún méjì àfikún àwọn kẹ̀kẹ́ mẹ́lẹ́gbẹ́ yanni. ليس من الضروريات وإنما من الكماليات يهدى فيله torí innahu lam yafuz kò lè jèrè ọpẹ́ illa man ghafal àfẹnitọ́ bá tún ráhùn kankan tó ti bí aláìlè òun ni ó jèrè ọpẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àfi kódà nínú ìbágbé fún ẹ̀dá bàbá sọ pé gbogbo ẹ̀ lórí a máa súra wa ni <laughs> àti kínkínní àti púpọ̀ gbogbo ẹ̀ náà lọ́ọ́ sáré ẹ̀yọ òtún lè tó ṣe ní mo ní kọ́ wọ́n máa gẹ fìlà sọ́nà ẹ̀mí yìí mọ́ ń gbọ́ yóò tún ṣe báyìí ọdún ẹgbẹ́ tó lọ gbé sí ẹ̀ ẹ̀ wọ́n padà sún rẹ̀ yẹn pé wàláhì pọ́blẹ́mù àfà ti pọ̀ lọ́tàkọ́ọ̀dọ̀ á ní òmùrè gbàgbéra nípa àwọn àlámọ̀rí kan ìnáwó làmúyàwó bìbí hàmù ẹnìkan ò lè jèrè ọpẹ́ ìlà àmọ̀ǹgbọ́fẹ́lẹ̀ àgbẹ̀ni tó bá tún gbàgbé àwọn kankan èyí ó rìn yóò rìn tìfa àyọkẹ́ lágbájá ọdún karùn nì ìjọ kan mo fẹ́ kọjá báyìí bó ti fẹ̀gbẹ́ gbọ́n mi nìyí eléyìí kọ́ ọdún kẹrin nìyí ó five naira mi kan eléyìí ọdún kẹta ní òun ni padà máa dárìn omi ń dín dín hawa lálẹ́ ọ́sílàtà ìrọ́àṣẹ lìjàbẹ́lì mílẹ̀ àní náà mami wá jọrù fún fàmà bala gọlí màkìrò ha ẹ̀ là mọ́nà kọ́l. أيا ليس يقل مرء من ضيق ولو حاول العزلة في رأس الجبل ملعن النمم والجرب فما بلغ المكروه إلا من قل wọ́n ní lẹ́sà ya kólólmárùkù mi ń gbé dín wọ̀lá ó ọmọnìyàn ò lè má lọ́ta ó ìyẹn wà kọ́ má lọ́ta bó o jẹ́ nire àwọn ẹni bí máa bọ́ sọ̀tá tó o bá dẹ̀ jẹ́ níbi àwọn ẹni rẹ̀ ò ní nífẹ̀ẹ́ rẹ̀ lórí lọ́ba sọ pé rídọ̀ náà ti kọ́ yá tún láàtó jọra kí ìyọ́nú àwọn èèyàn òrèrè kan ní láàlè lè pabá torí gbogbo ẹ̀ wọ́n máa pa kaṣọ ni tó o bá dá àyìndàdọ́ ọ̀fẹ́ ẹni bí ọkọ̀ bọ́ọ̀ bá burú ẹni bí ọ̀fẹ́ ẹni dàdọ́ ọ̀fẹ́ kí ni ọkọ̀ àti kéèyàn kẹ́hìn wá ìyọnu ọlọ́run tí wọ́n gbọ́ wá ní lọ́ta irọ́ ni o kò sí ohun tó lè ti tó fi táyé lọ́rùn. ẹ̀rí àfa kan fi sọ́ńdẹ̀ pé òun ìyọnu ìyẹn wo lòun wá dúkùn sáà sí ìyọnu ọlọ́run. ó sọ pé ìdánilẹ́sọ̀mí ń kalẹ̀ wọ́n dà falikun lo hayi nù fakulu lẹ́dí fakotura ìdánilẹ́sọ̀mí ń kalẹ̀ wọ́n dà falikun wọ́n ní wàlẹ́ ìtakàtà lò wàlẹ́ ànámú mọ̀rí rọ̀tún wàlẹ́ ìtakàtà rùdọ̀ wàlẹ́ ànámú bìdọ̀ bùn. Takàtà rìdọ̀ wàlẹ́ ànámú gìdọ̀ bàbá àti ẹ̀ta ìgbà táwọn náà wà lábẹ́ àfa wa ń jọ ni atóbi mẹ́ta kíké ọmọ kékeré láti fi kéwù sọ́ra àti ìfógún ọdún nígbà yẹn akáyé ni wàá ọ̀fà kò dáadáa nígbà yẹn dáadáa tó wọ́n ti wá sọ fún wa wọ́n ti fún wa lọ́wọ́ pé orin ọgbọ́dọ̀ bọ́ ọ́ tó èmi ni mo mọ̀ pé tèmi bá gbọ́ lẹ́ẹ̀kan kò ní lọ tó tèmi bá ti wá mú lẹ́ẹ̀kan á wá pín mọ́ra wa lọ́wọ́ ní ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ̀sìn mọ́gbọ́n yẹn sẹ́mi bá tún lọ pé mò ń gbé ájúzù báyìí tí ìyẹn ń sọ tẹ̀tẹ̀ tó kárí ìyẹn sọ dírù òun sọ lọ́wọ́ alùpùpù pè mọ́ra wa lọ́wọ́ èmi ń wí àbọ̀ yẹn báyìí òun wà bọ̀ ó wí tán báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ti kà mọ́là lọ́dọ̀ tèmi náà a bá gbé wa àwọn èèyàn bá sọ ariwo ẹ sá mọ àṣà àwọn ọmọkà mi àbá náà sọ ìdàdà àbá ni wàlẹ́ ìtàkàtà ló ó mà ṣe tó bá ṣe kó lè dùn ni ẹ̀rí gbogbo àwọn orin tá yẹn náà ni àmọ́ nù sílà tọ́wá ẹ̀ máa hàn gbà yẹn wọ́n á fi kọ́ báyà kan hàn. ọ̀lẹ́ ìtaka dáhùlù wọ́n máa ti fún ọ tó o bá ń dùn ọ wà lẹ́ àná ẹ̀mú mọ̀ rí ìrọ̀ tí ọlọ́run bá dùn fún mi gbogbo ayé ọ̀bá dẹ̀ kúrò ọ̀lẹ́ ìtaka fẹ́rù tí ọlọ́run bá dẹ̀ ti yọnu wọ̀lẹ́ àná ẹ̀mú kì í

ọmọnìyàn ò lè pa sófo nínú kọ́ máa lọ ta ọ èèyàn lọ wọ̀lá ó ha wà lálẹ́ ọ̀zlátà ìrora ṣèlìjàmbá kóńtọ̀ ń gbìyànjú kí òun máa sá lọ sórí òkè pé bẹ́ẹ̀ ni wọ́n máa lọ gbé yọ̀ọ́ rẹ̀ ni tí ọba àtọ̀tá lọ́wọ́ bọ́sà àwọn ẹranko àwọn ọba wọ́ o pépé ìbáwá la ń gbé bíi ebi ló tún wá dé bí bọ́sẹ̀ fọ́gẹ́ yẹ́sì. làwọn bá sọ pé kí lọ́ọ́ da tọrọ ẹnìkan tó sọ pé ni ha àlàlè fàtà wàlábòdà à ń tàjèrè àléyìn sàmọ́ níyà sòrórò ń wà bó sùn Kwa òun wà fọ̀rẹ̀ kọ̀ sùn wà ó sòrò ń wà yóò sòrò soro mọ́ sókò mọ́ wà àfìyà. Sàmọ́ níyàtọ̀ ń ṣe máa ń

òdìkejì rẹ̀ wàjìtìmọ̀ nǹkan rí nke kójọ gbogbo ẹ kójọ àbí kó túká ìkẹrin ìṣòro òde ba ìrọ̀rùn òde ba yóò máa rẹ̀ yóò ti gbádùn gbà mí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ yẹn ṣe rí èèyàn ní lẹ́sà yàkùlù omi èèyàn ò lè má lọ ta o kejì tó máa hé àwọn ọba náà ní lálẹ́ lẹ́tà kódà ń gbìyànjú kó máa máa ìrà àtìlìjábà lọ sórí òkè ààrẹ ń tọ́ máa bá a sọ̀dá níbẹ̀ ẹ̀rí. àbáwá ní mílẹ̀ àní nàmà mi wá jórùhùn fàmá àníyẹ̀ bá olófófó èèyàn ànàmọ́ ẹ má jẹ́ àgbàgbé pé nàmí mọ̀ kàbíyèrà tún bí nkàbá yẹrì dùnú ọ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni kárí ti ọlọ́run fẹ́lẹ́ ayélujára olùjánná ọ̀tá àbí nàmọ́ fèrè wáyà olówó fún oníwà olùjánná ọlọ́run. kini ni pè ní nàmímọ̀ òun náà ni nákòlù kàlámi bayna ìsìnàyìní lil ifsadi baynahuma ẹ èèyàn ń gbọ́rọ̀ kí láàrin èèyàn méjì láti fi ba tiwọn jẹ́ irú bá ti wáyé nísìnyí ọlọ́run kò fòdodo sí wa lẹ́nu kálíyàn ń sòdodo ń bí báyìí ẹnìkan wá gbé kó yìí àní pè ní o mo rò ẹ̀rí pé tàrífù yẹn ń tọ́ ó ti jábọ́ tàrífù tá a wí ni wípé kí yẹn gbé ọ̀rọ̀ láàrin yẹn méjì láti fi bá àárín wọn jẹ́ wọn lẹ́nìkan fẹ́ nàmí mọ̀dẹ̀ ní iyò fófó ọlágbára ju àṣà tí oògùn lọ ọ̀rọ̀ ẹ̀ orin ni náà wọ́n <clears throat> orin ó lè yà yẹn ń wèrè ju kí àgbẹ̀ tí wọ́n bá bẹ̀ tí wọ́n bá kọ́kọ́ gbé kásẹ̀tì orin sí níìsì tí wọ́n fún fèrè tí wọ́n ń piano ẹni tó jókòó tẹ́lẹ̀ ó lè kọ́kọ́ máa ṣe báyìí náà ìyá máa wò pé ẹwà o ẹnìkan ti wà lókèrè ní wò pé ẹwà o kí ló ń ṣẹlẹ̀ o nígbà wọ́n bá yẹ ó lè máa ṣe báyìí tọ́ba yá báyìí ó dìde wọ́n lè à ẹ̀dá kù kí ló ń ṣẹlẹ̀ ń bẹ àwọn òṣìṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀rí pé tẹ́nìkan bá sọ pé òun fẹ́ fẹ́ nìyẹn lóògùn ó lè má ti ya wèrè ẹ̀rí pé kíákíá ló sáré ya pẹ̀lú rìn. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀nà mímọ̀ jàsà lọ ẹnìkan lòun fẹ́ rẹ rú wọ́n bá sọ wípé ẹrú tó fẹ́ rà yìí kọ́ bá wọn lára ṣùgbọ́n òfófó yìí náà ni o ó ní wọ́n ìgbàdí ọbẹ̀rẹ̀ ẹsẹ̀ burúkú rẹ̀ dáwì ọba lọ bá yàwó ọ̀gá rẹ̀ pé náà gbọ́ ọ̀gá abẹ́ ìyàwó náà rí bí irun ti kún ọkọ rẹ̀ mọ́ irun ti pọ̀ nípa ọkọ rẹ̀ gan irun yẹn ti pọ̀ jù kò tí ẹ̀ jẹ́ ọ̀rẹ́ wà mọ́ ó ò ti bá gé irun yẹn ọba gé irun yẹn ó ti wá lè rí gé tó bá sùn ló fi rí gé o ọsọ bẹ́ẹ̀ fún yàwó yàwó lòun ti gbọ́ ọwọ́ lọ bọ́kọ padà wọ́n ní wọ́kọ nǹkan ṣẹlẹ̀ lónìí ìyàwó rẹ̀ ń bọ̀ tí ó sì pa ọ́ ní abẹ́fẹ́lẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ la ilaha illallah ìgbà tó ti pé ọkùnrin yẹn náà ẹni ọba gbọ́jú okú rẹ̀ ṣé yóò sùn ìyẹn náà bá retí pé wọ́n ti lóbi mi ni ó sì kú pa lónìí lọ́ba sì dé ń tó lọ́tọ́ abẹ́fẹ́lẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ́ẹ́ ìdí ìyípadà rí bẹ́ẹ̀ ń tó lọ́tọ́ ọ̀yà àgbà abẹ́fẹ́lẹ́ lọ́wọ́ ọba fi dúró ìyàwó rẹ̀ àwọn fámìlì ìyàwó gbọ́ wọn ni ẹ ọ̀pọ̀ ọmọ wa wọn bá pa àwọn ẹbí lọba di fẹ gbẹkẹ ní ẹgbẹ́ kejì wọn bá ń para wọn lọ. kí ló dá wàhálà lẹ o nàmí mọ ṣé mọ kọ́gbọ́n lábẹ́ eléyìí lọ́dẹ́ eléyìí lílé ìfádì bẹ́ẹ̀ iná hù láti fi ṣèbàjẹ́ ṣẹ́gun tó bá sọ dáadáa fóbìnrin yẹn wípé ẹgbára tó dáadáa o irun yẹn ọ̀tẹ́yàwó yín lọ́rùn àwọn yẹn ń dọ̀pẹ́ rẹ àwọn sọ̀rọ̀ ń irun yẹn kún ọ̀yìn mú òun lọ́fẹ́ bá yín kẹ́ ọ̀tẹ́ mọ̀ pé ìyẹn ṣèbàjẹ́ mọ́tò pọ́ fẹ́ pa ọ́ kẹ́nìkẹ́ bá ló wọn ságùn tó lè rí adúrú àwọn èèyàn nípa òfófó dẹ̀ ti pààyàn torí bẹ́ẹ̀ ká sọ́ra fún òfò èmi ò lérò kọ́ yẹ ká rí ẹni tó bá jẹ́ súndí tí wọ́n máa sọ òfò káàdì má gbàgbé wọn láǹkó sẹ́lẹ̀ ọkọjá lára sàárè méjì kan ọwọ́ ni wọ́n jẹ wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ ń jẹ wọ́n kì pé wọ́n ò kúkú sẹ́ bọ̀ ṣùgbọ́n ọ̀kẹ́ ń bẹ ní àwọn méjì tó wà nù sàárè yìí lórí bẹ́ẹ̀ ká sọ́ra làbá àgbà bíi àní nàmà mi wàzíjọ́rùhùn fàmà yẹra kó lọ́dọ̀ olófòfò má bàa ṣe wàzíjọ́rù yẹn ni pé kọ fún wọn bá ní ohun tó lè fi kọ fún kó dẹ́rù ọlọ́run bàbá fàmà balagal makiro ha ẹ̀la mọ̀nàkọ́l kò sẹ́ni tó ṣèbàjẹ́ ìwọ̀n tọkàn pọ̀ tó ẹni tí ń gbọ́rọ̀ kí láàrin yàn méjì láti sábàlẹ́ nìkan ti mọ̀kìró ó sì nǹkan tá a fẹ́ rárá ẹni tá a lọ ọ́fíìsì òun ni mọ̀nì náà fọlá ẹni tó ń ṣe nákìlù tí ń gbọ́rọ̀ kí láàrin èèyàn méjì láti kí ni o láti fi ṣèbàjẹ́. ọ̀hún ni dáre ìjà ara sọ èbè sọ́bùrì wà ń lámùtàjì sọ́bùrà ọmọ ahlan nùkọ́l jáàní bẹ̀ sọ́lùtọ̀ náà wá zárùbà tó ṣàkọ́.

لم تجد صبرا فما أحلى النقل جانب السلطان وحده فاخشه لا تعاند من إذا قال فعل لا تعاند من إذا قال فعل oníjà dáárì ìsílẹ̀ في bẹ̀ dáárà yóò dáárì mọ̀dàrọ́tà. òun ni kéèyàn tó rí kó ti bí aláìrí jára tó ì aládùúgbò bí burú dáárì kẹ síbẹ̀ má sọ pé ọmọ àwo sáìdì ẹn gbogbo ògbà bí sọ́bùrì pẹ̀lú sùúrù òun ni kò fi kẹ síbẹ̀ ẹ̀rí ìyẹn ni pé àwọn nǹkan kan ń bẹ tó yẹ pé ọ pàdánù rẹ̀ nínú ètò ìgbésí ayé lórí pọ́ǹkẹ́ síbẹ̀ kọ́sà ti má jẹ sí ìyàtọ̀ fi wà láàrin alimudaratu walimudahana alimudaratu òun ni kéèyàn kéèyàn síbẹ̀ pẹ̀lú wípé nǹkan téèyàn máa pàdánù tàyé lásán ni ṣùgbọ́n mudahana òun ni kéèyàn rí ẹni tí ń ṣe bàjẹ́ báyìí kọ́dẹ̀ sì sílẹ̀ ìyẹn pàdánù ẹ̀sìn ìyẹn ọ̀dà àní di mudahana ẹ̀rí kọ́ lọ́n ròyìn àwọn ẹni bíi pé wà dúró lọ́wọ́ tó ọ̀yọ́ di ìhun tí ń wù wọ́n jù ni pé ẹ bá lè fi nǹkan díẹ̀ lẹ́nu nǹkan jẹ mú lọ́wọ́ náà sì káwọn náà ṣe kí ni o kí wọ́n gba tí ìjẹjọ́ máa tẹ̀ra yín ẹ̀tàn nìyẹn. dáárì fi sílẹ̀ ẹ̀rí pámúrò lọ́jọ́ fún dáárà yẹn ẹ̀wọ̀n kẹ́ máa fi hákò àìlà dáárì jára so aládùúgbò bú kẹ́ ẹ síbẹ̀ bí sọ́bùrì pẹ̀lú sùúrù. wàyí ńlá mi tẹ̀jú sọ́bùrà tọ̀ bá wá rí sùúrù tó lò ẹlòmíì wọ́n fẹ́ ṣe kò rí ṣe ọlọ́run ní máa fi sùúrù kẹ́yìn ọmọ ahlan nukal òsínú tó da tó kọ kíkálukú kẹpín gàrí ẹ má gbébì kan náà mọ yes ìgbà tó ti yájúbọ lè nítorí wọn ni ẹ àfa àtún ti dé o àfa àtún ti dé o ó dàbọ jẹ ní ìyọ́n ní sùúrù àwọn wa nù hadith wọn lánàá sọsọlá sọ wípé ìbí ló dẹ̀ sì yé máa sàsọ́lẹ̀ fún mi nípa aládùúgbò mò ń lérò wípé àbí tí mo bá kú tán yọ́lọ̀ fún gùn mi láládùúgbò lọ́wọ́ yìí torí bẹ́ẹ̀ dárí jára sóòì aládùúgbò ogun màkẹ́ bẹ́ẹ̀ bí sọ́bùrì pẹ̀lú sùúrù wà ńlá tẹ̀jí sábẹ́rẹ́ sábà bí a lè ṣe sùúrù báyìí ọ̀ màmá àhàlà nùkàl kò sí ohun tó dùn tó kó kó níbẹ̀ fún ẹ̀pin gàrí ẹ má gbé bí kan náà mọ̀ ẹ̀rọ níjà ni fi sọlítọ̀ ọ̀nà wà zárúbà tó ṣàhú jìnà sọ́ba ẹgbẹ́ ọ̀rẹ́ ọba làwà ọ̀rẹ́ aláṣẹ níjọ́ tí ìyá ọba dé ìwọ ní ọkọ̀ kọ̀ọ̀kan látọ̀ àmì bẹ́ẹ̀ bá la gidi ẹ̀ sọ́wọ́ àkókò wọn ò sì kan òkúta yìí mo lè fi jẹun lórí ah! sọ pé má jẹun wọn ò tó bẹ́ẹ̀ ah! ẹni tó bá yà yóò ní ohun tó dùn ún dùn gan ni gbólóhùn pé tó bẹ̀ yẹn ló jẹ́ fóun padà yẹn máa lórí. afáàní làtẹ̀lé àkàmọ̀ inhum sáàlú rọ́gìbàtà ń fi kà wàkàlẹ́ fún màdì àzálì. إن الصنة أعداء لما ولي لأحكام هذا إن عدل لأحكام إنهم سألوا رغبة فيك وقالوا من عدل إن الصنة أعداء لمن ولي الأحكام هذا إن عدل أيا لا بل الأحكام إنهم lọ́dún bàtà ń fi káwà kọ́lí mọ̀nà àdáyé ilẹ̀ nípa láti àdá òṣèlú wálé àṣàmà àdá ìnàdáyé wálé àṣàmà àdá ìnàdáyé. wọ́n ní làtẹ̀lé àṣàmà ìhùn tá àlù má sọ pé wọ́n lọ́ọ́ máa adájọ́ ẹ̀jẹ̀ ń jẹ gómìnà irú èyí táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa ń lẹ pépà káàkiri ẹ̀jẹ̀ ń jẹ àwọn ìdàrẹ́ àwọn afẹ́ ẹlẹ́gbẹ́ <coughs> wọ́n bá gbà sọ́jú wọ́n bá ní anabi yusuf nǹkan aleyhi salatu wasalam níbẹ̀ òun náà béèrè ìjẹ ìjà ni alá kaza ìnìlá ọ̀hún ìní hafidun ẹgbẹ èmi ni ojú kí n máa darí pẹpẹ ọ̀rọ̀ oko ẹ ẹ sọ pé àwọn ẹni tí wọ́n lọ lẹwé pé àwọn fẹ́ẹ́ di gómìnà ẹni ẹni kí wọ́n dà nẹbi tẹ̀wọ̀n pé nùbú wà ń bẹ lára kí ni ọ Yusuf alayhi salatu wa salam àwọn èèyàn náà táwọn náà béèrè pé àwọn lè ṣe nǹkan ni ẹ pé kí wọ́n dà nẹ́bí ṣùgbọ́n kò ṣeé ṣe bẹ́ẹ̀. afáwa ń kìlọ̀ wípé látẹ̀lé ahkama inhum sa'alu má sọ wípé ìwọ lọ́mọ adájọ́ wọ́n fẹ́ di olùdarí nǹkan. inhum sa'alu rọ́gbìmọ̀ àtàǹfíkà tí wọ́n bá bí ọ pé kò ṣe mẹ́rin sáré tẹ́rì sí o kò rọrùn o wọn bá ní kọ wá sí má tètè dá wọn lóhùn rọgì bàtà ń fi ìkà ní ìsojú kòkòrò rẹ sí ọpẹ ah, ìwọ ní kọ wá sí wàhálẹ fúnmà ní azal yàgbá sẹni tí bá ń bọ pé òrí ẹni tí wọn ní wàá jẹ olórí tó lóhùn ọjẹ nínú àfààní ìnana sọnẹsì àdá ó torí lájẹ àwọn èèyàn ọ̀tá ni wọ́n máa ń jẹ́ fún ta o lè mọ̀ wálé ẹni tí bá ń darí ìjọba ọ̀tá ni wọ́n yà fún àádá ìní àádàlì tó ń tọ̀ wọn bá tún ṣe dọ́gba ìlàjì ìrìn náà bá sọ̀tá ẹ tí ọba wa ṣe dọ́gba ńkọ́. téèyàn lè hàn lọ tẹ́rí sí afáàní fáwọn àkàlùmá bò ṣe anlazàtìhé wọkìlá káfáìhì fìlhásírì tùgọ́l ìnàlẹ̀ nàkọ́sẹ̀ wàlẹ́sì kọ́ọ̀lì fìhì láfúzọ̀ tìlkọ́ọ̀dì. لوعظ أو مثل Yeah. وكلا كفيه للعشر يغل إن للنفس والإثقال فيه لفظ القليل وعظمه مثل لفظ القليل وعظمه Afáàní Fàwákàlì Mahbusi Anla Zatihi, ó ní sẹ́ẹ̀rí ẹni tó bá lọ di adájọ́, Kàlì Mahbusi ó dàbí ẹni tí wọ́n dè mọ́lẹ̀ tí wọn ò jẹ́ ọ́rádùn rẹ̀ gba iná ẹlẹ́nìkan máa ń sọ pé nbò lẹ gbọ́ pé gómìnà kan bímọ rí láwọn gómìnà nàìjíríà máa ń bímọ gómìnà nbò ni ó ti àwọn abímọ nbò ni ó ti bí tóbìnrin tí wọ́n sí ọ́fíìsì tiẹ̀ fún ni wọ́n máa lọ bá tí ó fi bímọ ni àbíbò ló ti rẹ́dì abẹ́gbọ́n kan ní abẹ́ lọ kó mọ ààrẹ o pa. Ah! ààrẹ orílẹ̀-èdè ń bọ́ ló ti fẹ́ ráyè bímọ. sọ ẹni ọba di aláṣẹ fáwọn àkàlìmọ̀ búùsì ó dàbí ẹni tó ṣe kí wọ́n ti ṣe kí ni o tí wọ́n ti dé ànlá bàtìhí nípa adùn rẹ̀ wọn ò jọ ládùn rẹ̀ gbámọ́ láyé mi báyìí gan nìyẹn o wọn kì í la káfa ìhè fẹlẹ hásírì tògal tọba tún ṣe bátibàtì tó ṣèjọba jákujáku ọwọ́ rẹ̀ méjèèjì nǹkan wọn tún máa dì í ní mọwọ márùn ẹwọn pàdé ti ń bẹ lórí ẹ àfàdé ìnà ìlẹ ìnà kọfẹ wà lẹ́sẹ̀ kọ́ọ̀lì fi àfàbà tó fẹ́ sọ ọdún ní kéwúndé. wọ́n ní sẹ́ẹ̀rí <clears throat> mọ̀nkóòsù tí fìlì kọ̀dọ̀ jẹ́ tẹ́wọ̀n pé ismu mọ̀nkóòsù ọ̀hún ni kọ́ọ̀bí àfàbà tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. tẹ́wọ̀n pé tẹ́wọ́n bá fẹ́ sẹ́yìn rọ́ọ̀bù rẹ̀ tẹ́wọ́n pé ní ọyẹ ìjà sí rọ́ọ̀bù rọ́ọ̀fù rẹ̀ gan ọyẹ kọ́ jẹ jáde. jẹ́ àlùkọ́ọ̀dì ọyẹ àlùkọ́ọ̀dì báyìí lónìí. مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الكنيو على الياء أي مانع من ظهورها الثقل àbá ní Ọ rí nẹ́ẹ̀kìsù tọ́jẹ́ tọ́jẹ́ ismu mọ̀nkúùsì tọ́jẹ́ yẹn àdẹ́wò ni àbùkù ń bẹnu kéèyàn dádájọ́. bákan náà fíkọ́lù tó wà ń ni pé ẹ̀hẹ́ mọ́ni àmì zuhuri yìí àfikọ̀tù kò jẹ́ ìrọ̀ ọ̀bùrì ọ̀hẹ́ lórí igbó àlègbè ń kọ́ ó fi ẹ̀yìn pé a ah, <laughs> káyàkáyà ni kì í ṣe rọmọdé àbùkù ń bẹ́ ń kéèyàn di adájọ́ wíwo ń afáàní làwọn àtọ̀ gẹ́ tó sí àwọn mọ̀sálì ó tó kò ní إذا شخص عزل فالولايات وإن طابت لنا ذاق عفص مفيدا كالعسل ذاقه الشخص إذا الشخص عزل فالولايات وإن طابت كالعسل لاقها مسلوب إلى العسل أيوة أزواجا ذات الحسن بما ذاقه الشخص إلى شخص العسل فالولايات وإن قابت لمن ذاقها فالأم إلى العسل láàbọ̀ àkọsùn mọ̀fí láàdàlà àbáyé. afáàní làtúwádà làzàtọ́lẹ̀ xọ́kùmọ́ǹbì máa a lè fi wéra wọn láéláé kò jọra ìgbádùn gbàdéyẹn di aláṣẹ bímọ dákọ̀ ó ṣàṣù pẹ̀lú tọmọ nìyẹn ń rí jẹ ìdá ṣàṣù ní àzálì nígbà wọn bá rọ̀ lóyún yóò sùn yóò forí lé sùkà tí ìbá sẹni tí ọmọ ohun ti ń ṣe nínú wọn ní ọlọlẹ kan ní olùmọ ọlọlẹ kejì ẹni ọba mọ tó bá fi wéra wọn ìgbà tó wà ńbẹ àtìgbà tí ò sí ńbẹ mọ ìgbádùn yẹn ọjọra wọn láàtù wáázá ìyẹn ni pé láàtù sáwá á lè fi wéra wọn lẹ́sàtù lè hókùmí ìgbádùn gbàdé yẹn ń dájọ́ tí ń jẹ lọ́jọ́ aláṣẹ bí mọ́sá kọ̀hún sá pẹ̀lú ohun tọ́mọ nìyẹn tún rí jẹ ìdá sáàtù ní azal nígbà tí wọ́n bá rọ̀ lóye. fálíwìlà yàtọ̀ wà ń tọ́ bàtìlì náà ó ní sẹ́rí ìmọ̀ adarí ìjọba wà ń tọ́ ọ̀bà kódà kó dùn wọn àtọwọ́ ògbẹ gbogbo wọn san àtajà wọn wọn ti san gbogbo owó rẹ̀ ó ní balùwẹ̀ ìlàyàtù àtọ̀jọ́ kọ̀ọ̀kan sẹ́rí wà ń tọ́ ọ̀bà kódà kó dùn ha lẹ́nu ẹni tó jẹ́ jẹ ń oyin tó sọ pé ń dùn lẹ́nu òun yẹn afa ní ìrísí ni mo fi ń sọ̀rọ̀ afa wa tẹ̀síwájú àkọyẹ wọn ìrísí kan làgbà afa ń sọ̀rọ̀ àǹtẹ̀jòròbà àǹtẹ̀jòròbà ti nípa ohun tá a fa tó ti gbìdánwò rẹ̀ afa ní nẹ̀sọ̀bólì máa ń ṣebè áwòhá jálàdí a wọn mọ ohun tí ń sọ wà á mi mọ̀ dárọ́ ti sàfàl kọ́sìrìlẹ̀ àmàlà fi dùn ní àtẹ̀fọ́sì. قدليل العقل تقصير الأمل وعن من فيه أحوال السلف منفل أو عن جلد من مدارات السفر قصر العمل في الدنيا تقوم ودليل العقل تقصير الأمل Afáàní nẹ̀sọ̀ bólú máa ń fi bè áwòhá jálàdí. Afáàlẹ̀ kan ń wò mí báyìí ni, mélòó lágbàá mi? wàhálà ipò ìdarí àwòhà jálàdí yàní àwòdì àfà jásàdì ó ti mi. àfẹnudí ọba ní sin kankan lógún sẹ́wọ̀n pé náà làwọn ọ̀mí inú wọn yóò lọ mú igbó pẹ̀lú pé oríire ó ti yí ni wọ́n rí wọ́n máa sọ fún dọ́kàn máa wò wọ́n rẹ̀ ni tòró ti mọ̀ pé wọ́n pa òun pé ìgbà kàn máa lòkè ni. wọ́n bá ní kinní kan mu yóò ti mú imú kú mú wọ́n bá wí gbá wa ọkàn máa wò wọ́n báyìí náà ni wọ́n bá máa wá wó kò sí ìtọ́kàn. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe ń tọ́yẹ kó ṣe lọ́hùn. lọ́rọ̀ àbá àti lọ́rọ̀ jẹ ní òrì àbá ni àní mò ń sọ̀rọ̀ pẹ̀lú ohun tí mo nímọ̀ nǹkan ẹ̀. nẹ̀sọ̀bólì máa ń ṣe ibì wàhálà ipò áwòhà jálàdí ó sì kó ọ̀lẹ́ bára mi. kí ni mo ti á dàgbà tó bẹ sí wò mí yìí náà wàhánà-í ni mùdárọ́ ti sàfàlì. ìdààmú mi lórí pé àwọn èèyàn ràlẹ́ràlẹ̀ yìí bó ní ṣe rí sùúrù báwọn fi lò. kọ́sìrì lẹ àmà àlàfé dọ́ni àbẹ̀ fún abáni kéré èròǹgbà rẹ láyé ń bíbà ìtẹ́fún wàá jèrè ọ̀dẹ lè lọ́la àkèlè tákùsẹ̀ rọ̀lẹ́ àmàlẹ́. ìtọ́ka kúrú yẹn pé òun ni kéré máa gùn táàmì ọ̀gá orí eléyìí pé òun ni kó ṣe pé ètò díẹ̀ náà lèyàn kàn sí ọ̀rẹ́ pé òun tó máa rántí jù òun ni pé ikú yìí ń bọ̀ ikú yìí ń bọ̀. tẹ́lẹ̀ ń gbé yẹn bá ti kéré òun lọ́mọ máa kún yẹn lápá láti palẹ̀ mọ́dé kí ni o iṣẹ́ àlùkìyàmà ẹ̀rí. àfààní ìnàmọ́ yẹn ti lo bọ̀hólì máa ń sún àlá gírọ̀tì mínú jẹ̀dí rọ́ńbìlì wàjálù. غيبو وزرون غيبان تزيد حب فنا أكثر الترداد أقصاه الملل إنما يقلبه الحق على جرة منه جزير بالوجل بالوزر فاعتبر حبا فمن أكثر الترداد أقصاه الملل ما بعداد إنما يبلغ الموت على فكرة منه كثير بالوجل فكرة ترجي فنزل يكثر فمن أكثر ترداد أقصار الملل أكثر ترداد الأقصار الملل ọ̀nà ìnàmọ́ yàtúnlọ́bọ̀ holma otu àlá dájúdájú ẹni tí kú ń wá káàkiri aláàgérò tí ń yàní aláfàjẹ àti ń tó ṣe pé kú fẹ́ jálù lójijì. jẹ̀dí ìrún bèlè wájà òǹkà ló di ẹ̀kọ́ máa bẹ̀rù o jẹ̀dí ìrún yàní kọ̀lé ìkún bèlè wájà àhàkó bèlè wájà ni òun lọ lẹ́tọ̀ọ́ sí kó lè máa ṣe kíni kọ́ máa bẹ̀rẹ̀ torí dípò ọba dé àlìmọ́wòtò yá àti ìbàbùtàtà wàlùkọ́bùrú kòńdó òkòlẹ̀ àmàlì. ikú òní sọ fún yẹn pé òun bọ̀ òjijì náà lọ́dẹ̀ tí máa òjijì náà nìjà. ìnàmọ́ yẹn tún lò bò hóòlì máa tó àlá andádájọ́ ẹni tí kún wákàtí aláàfin rọ̀tín ní nǹkan tó máa wá lójijì. jẹ̀dí bèlè wájà òun gangan lọ́lẹ́tọ̀ọ́ gébù wà zọrọ gébà ń tàdédé họ bá ń fàmà akékàrà tàrí dáadáa akásá àfọlùmọlálì afáwa tún kọ́ alẹ́ kọ́ ìpèkè máa faramọ́ wọ́n zoro kó o sì tún máa ṣàbẹ̀wò kọ́ máa jẹ́ ní òrèkóòrè oníjàsí pé mo dé ó tún dijọ́ kẹta mo dé wọ́n padà sọ fún yẹn pé ẹ wá bí ẹ bá fẹ́ padà ra búrẹ́dì ọ̀nà ẹ̀bẹ̀ yẹn láti máa ń ra búrẹ́dì lọ́dọ̀ àwọn àbúrò bí hàmẹ́ yẹn ẹ bá rí lọ́dọ̀ wọn ẹ tún fóònù ẹ̀ báyìí torí ó ti fẹ́ fi ìjálejò rẹ̀ ṣe kíni o ó ti fẹ́ fi sú yẹn ni ni. rip paramọ wọ̀sùn kò ṣe kíni o kò ṣàbẹ̀wò rip ban yẹn ni pé kọ́ máa jẹ́ ìdákúrekú tàbí ní hobban wọ́n á dẹ̀ lé sí nífẹ̀ẹ́ wọ́n máa ah, rí àtìrì tìpẹ́ ibẹ̀ kó ṣùgbọ́n ọba ti níyìn ṣùgbọ́n gbà kan bẹ tí ó yọ gbà kan bẹ padà tún ẹ ò gbèsè mẹ́ta ti ń gbé ẹ̀rí hilal tọ́ba ẹ̀rí badiru ẹ̀tún rí mi hafu. òun lójú ó níyìn bíbẹ̀ kọ́ kò sí ẹ̀ ní nítumọ̀ sí wa bẹ́ẹ̀ náà ló rù ọ ìkójú kan náà lọ́wọ́ kò sí pé ayé kan ó yí tí ó bò ó ni ó kàlàs yóò ti su wa pátápátá rib paramọ́ wọ̀zọ́rù kó ṣe kí ni ó sàbẹ̀wò rib bẹ́ẹ̀ yẹn ni pé ní ìdákúrekú tí wọ́n máa wà lẹ́yìn ara wọn tẹ̀sí di hubban á dẹ̀ lé sí nífẹ̀ẹ́ fọmọ́n akísára tẹ̀rí dáadáa ẹni tó bá pọ̀ ní ìmọ̀ apààrà sọ́dọ̀ yẹn àkínsọ́ olùmọ̀lẹ́ yóò padà kó susu báyìí yóò padà sún yẹn ni pé ẹ wá wàhálà àfáà ti pọ̀ jù wọ́n tún láwọn tí bá dé kí wọ́n máa dé jèrè gbogbo ìgbà mọ́démọ́dé wọ́n ní kòtù bíi násùlẹ̀ wàá tọrọ kékeré mú dàgó wàá tẹ̀bẹ̀rẹ̀ fàlùlà lè fàtà dúró náà lè fẹ́lẹ́lẹ́. حبك لأوطى عجز ظاهر فاقترب ترقى عن الأهل بدل أقف هيا لا يضر الفضل إضلال كما لا يضر الشمس إضعاف التول خذ نسل الشيب واترك جمله واعتبر فضل الفتى دون الحلول واعتبر فضل الفتى دون الحلول. أفني لا يضر الفضل إقلال كما kò lè kó nira bá ọ látẹ̀yàn ní ìkìláàlò yàní fákìrò àìní kò lè jẹ́ náà lásán pé ẹni tọ́lọ́lá ọ̀lọ́lá mọ́ tọ́ba rí bẹ́ẹ̀ ni ọláwọlé àbá túnbọ̀ fún ìyàlẹ̀ ìmáàmù Nawawi rahimahullah tẹ́tẹ̀yàn bá rí tẹ́yàn bá lọ wo àwọn tírà tí wọ́n kọ tí wọ́n sọ̀rọ̀ sàwájú síbẹ̀ ṣùgbọ́n wọn ò tí wọ́n wá lọ́lá àìní ló dẹ́fà àtàyíráyè nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn. àfa akẹ́nẹ́ mi wọ́n ń pè ní àbọ̀ Usman al-Jahil àwọn ní olóbìn àìní lọ́ọ́ fàdí ẹ̀ náà kájà lóhùn ní fíkra fíkra tó bá yá ní Islam jẹ àpètè wà lówó pa láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbèsè ayé rẹ̀ kákàkà kọ náà ni yọ kọ̀ wá tún lówó ra tíra òun gan náà torí ìdílé òtòṣì ló rọwọ́rà ọwọ́ àgbẹ̀ ẹkú jẹ́ máa sọ́mọ́ dábà ńbẹ̀ ní kúkú ń gbé wọ́n sì wọ́n sì ni ẹgbẹ́ ọkà tẹ́lá ti ti fa àlìfáàlájì yanni gbogbo dídì ìlàjì ara rẹ̀ báyìí kò rí gbé mọ́ ẹsẹ̀ àtọwọ́ ọba tún fẹ́ rí tẹ́lá kan lókè nínú àwọn èyí tó tún fẹ́ ká bí yẹn ṣe wó lu nìyẹn ọba kú. Tí kò wá lọ́la mọ́, ẹ̀wọ̀n kọ́ ká àwọn tẹ́lá àwọn tí bàbá wa ń bá rè bí àwọn kìtàbùl hayawan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìkọkúkọ tó ní agbára gan àwọn lábá tó nípọn ìjọ sì ní tó lè hàn bí tíra rẹ̀ ọ̀nì láyà tó rú lè fálà kò lè kó nira bọ́lá díyẹn bá ní ìkìláàlù àìní kàmá gbogbo bó ṣe já sí pé láyà ṣàmùsà ẹ̀tọ́ bá kò ń tọ̀fà kéke bó ṣe já sí pé kò lè kó nira bóòrùn ẹ̀tọ́ bá kò tọ́fàlì pípọ́n èyí tó máa yọ láìpẹ́ yìí nísì ẹ ọ̀ pé pupa kan máa yọ láìpẹ́ yìí sáfi sọ pé kí ni òórùn wọ̀ tọ́wá kó nira bóòrùn ni kó nira bóòrùn òun náà ni ó yọ pupa yẹn ni ó yọ láfi sọ yìí pé ilẹ̀ mọ́ òun náà ni ó yọ láfi sọ pé ilẹ̀ sú màfà kan fi sọ pé màjèdè àkìrà wà màjèdè àwàlà ń. Hmm ṣàrọ̀ọ̀rùn ọ̀ṣàmùsọ̀rọ̀ dòdò ha kàṣàmùsífẹ́ tọ́fàlì tẹ́lẹ̀ gbé wọ́n ní mọ̀jídé àkìrọ̀ ọ̀wọ́ mọ̀jídé awàlá ń ṣàrọ̀ọ̀rùn. mọ̀jídé àkìrọ̀ ọ̀wọ́ mọ̀jídé awàlá tọ́fàlì. ọ̀ṣàmùsọ̀rọ̀ dòdò. kàṣàmùsì fi sọfàlì ó ní mọ́jídé àkìrọ̀ afáàní gíga mi ní parí awàlá ń ṣàrọ̀ọ̀rùn àti iyì mi tóun níní kíni lákọ̀ọ́kọ́ ó ní bákan náà ló ti jọ rí bó ti rọ́pù tí bá tọ́fàlì kódà nígbà tí ọba túbọ̀ náà pupa yẹn náà láàrin ọmọra yẹn náà láàrin sánà. ọ̀nìlá yẹ̀dúrú lífàlà àní ò lè kó nira bọ́lá ìfìlà lóǹkàmán àìní bó ti já sí pé láyẹ̀dúrú ṣàmùsà ẹ̀fọ́ bá pàfẹ́ pípọ́n tí ọ̀sẹ̀lẹ̀ tá a sọ pé òun fi wà àbá sọ pé lẹ̀ mọ́ yóò ti lè kó nira bọ́rùn kọ́bíbi nàṣẹ́lẹ́sà ẹ̀fẹ́ wa tọrọ kọ̀kẹ́mídà ó ní mú ìdà gangan ni kò mú lọ́wọ́ kó dẹ̀ ju akọ rẹ̀ lẹ̀ torí àpẹẹrẹ ọ̀lẹ nìyẹn wọn ni kò máa gbé dà kí takọtakọ yọ ìdà jáde nẹ́sìlù gangan irin yẹn yọ ọ jáde káwọn ọ̀pọ̀ fẹ́ jà ní tòótọ́ wọ́n sọ̀rọ̀ kò géèmù dà fún akọ àpamọ́ rẹ̀ ńkọ́ jùlẹ̀ wọ́n á tẹ̀ bẹ̀rù balẹ̀ fatadó náà lẹ́kọ̀ọ́ lálẹ́ mọ́lá fẹ́ni tọ́lọ́lá má wọ̀ ara rẹ̀ ayẹ̀rí fáwọn yẹn máa sọ pé aṣọ ńlá kéèyàn ńlá lóòótọ́ ètò pé káfá máa rìn dọ̀tí o ètò káfá wa lọ wọ lọ wọ ọlọ́wọ́ sáàtì àpẹẹrẹ nu àṣàkáṣà tí àwọn ẹlẹgbẹ́ ayé tí wọ́n tún gbé wá nìyẹn ọlọ́wọ́ sáàtì wọn bá ní àwọn tó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa tí wọ́n ṣe mọ̀hádọ́ àwọn sáàtì wọn ti ròyìn wọn tó bá bọ́ síwájú jabara ah, ẹ wà fún nínú àwọn àdánwò tá a kàn ń sùn dání ẹ kẹ gbọ́ tìtílẹ̀ wò làwọn eléyìí fẹ́ kó wa sí ẹ wọ́n lè wọ́n lè ní wọ́n lè ní dókítà ọ̀gbù kẹrin dókítà wèrè wọlé léyìí gbogbo ìyẹn gbogbo eléyìí ọ̀gbà kò lọ ní nàìjíríà lọ́dọ̀ tiwa ẹni tó lóun fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́run ṣòkòtò rẹ̀ ń gbálẹ̀ ẹni tó lóun sọ̀rọ̀ ọlọ́run ó mú ìgbọ̀n báyìí ó dẹ̀ ti mú àdá ó ti fi gẹ̀ẹ́kó bẹ̀ pápátá gbogbo ẹ̀ ná bókíbókí kí ló fẹ́ máa sọ fún wa ó tó adé báyìí ọba tó wọ sáà ti já wa ọba tó wá bíkíní yìí ṣe ń lọ yóò bá mú o òun ni Abu Hanifa ṣe sọ yìí pé azimu àmọ ìmọkù ẹjẹ láwa ni yóò ṣe bẹ̀m̀bẹ̀ wọ́n wọ́n ti hàn akímọ̀ ọmọkù ẹjẹ kápá sọ yẹn ó fẹ́ fẹ̀rẹ̀ gẹ́dẹ̀ wọ́n là fà sọ bẹ́ẹ̀ àfà sọ bẹ́ẹ̀ ẹ̀ lè Allah yóò sàkàfà bẹ̀lẹ̀ ilmi wa ahli káfí fojú tẹ́ńbẹ́lú olùmọ̀ tóbi àgbẹ̀ ẹni tó jẹ́ lè mọ́mú kí pé tọ́ba ti gbogbo ẹ̀ kó tó da àdàbọ̀ra tí gbogbo òun kọ́ kọ́kọ́ dáadáa sọ yẹn pé àwọn èèyàn tí wọ́n mú olókèrè báyìí yọ pàtàkì lójú ọ̀kẹ́ ìmọ̀ mi ní sọ̀rọ̀ yìí ṣùgbọ́n yẹn kẹ́ bọ́ bẹ́ẹ̀ wá kẹ́ ní alhamdulilayi wọ́n kàn án kẹ́ sọ̀rọ̀ asọ́nlákè yẹn la èèyàn máa múra dáadáa o nígbà tá a ti fẹ́ káwọn obìnrin wa máa múra bí àwọn ìyàwó ànẹ́bí káwọn náà máa múra bí ànẹ́bí ni o kó tìbí nẹ́sìlì sáì fi yìí mú kí ni o netflix táìsì irin ìdá gẹ́gẹ́ ni o mú wà á tọrọ kókè mú dàhú ojú akọrẹ lẹ wà á tẹ̀bẹ̀rẹ̀ fálẹ̀ àlìfàtà àdónà ìlọ́lì máa wo ọlá tí ń bẹ fọmọ yẹn kì í sọ̀sọ̀ sẹ́ni ẹ bá ti wá ṣe bó ṣe mọ́ máa sọ pé ọ ẹ ṣe ṣe àwọn eléyìí náà sáfà wá ni wọ́n àmọ́ àwọn afá tá máa ń rí ni ọkọ̀ tí wọ́n pàtì báyìí bẹ̀m̀bẹ̀ ní ọ̀jẹ̀ ṣé irú ọkọ̀ yẹn pẹ́rẹ́ tán wà ń gbé kì í nìyí. wọ́n ní ọ̀bọ̀ kalẹ̀ áwùtọ̀ ọ̀nà àjẹsùn ń zọ̀ ìrún fàtẹ̀rẹ̀ tẹ́lkọ̀ ànílẹ̀ kọ́bí mọ̀kẹ́fẹ́lmà ìyẹ́bùkọ́ àfìnà wọ́n sàárọ̀ líbàdìrí bí i líbàdìrí òkúta máa lè. Ọ̀yà, ọ̀bùnkálẹ̀ ọ̀tọ̀ nà ájízùn lọ́hìrán. فتدرب تلقى عن الأهل بدل وبموقف الماء بقاعتنا وصار لبدر به البدر كتاما وصار البدر به البدر كتاما ولحبك لأوطان عجز ظاهر ìnífẹ̀ẹ́ ìlú wípé ìlú mi yìí náà sá ni màá gbé àwọn kan bá gbé náà wọn bá tún lọ wọn àdéhùn sí lé àwọn ànẹ́bí àwọn àníhó bolè wá tán ní mílẹ̀ lè ni pẹ̀lú ànábì ti sọ nígbà tí èsì nífẹ̀ẹ́ àwọn àǹsọ́rí nífẹ̀ẹ́ àwọn àǹsọ́rí ni ìmọ̀nì kì í ṣe kó pèlè wá tọ́ni mílẹ̀ lè ìmọ̀nì wọn ò sì tẹ̀sí ń lo ẹ̀rọ ṣe àwọn àtàkù bẹ́ẹ̀ ó kó bẹ́ẹ̀ ni. òbùkálẹ̀ ọkọ̀ ọ̀nà ajizun gọ́hìrún ìnífẹ̀ẹ́lú tó máa gbé fẹ́ẹ̀lú léjú ìkágára ni tó fojú hàn táwọn tó mọ̀ kágára òun náà bàdálì ìwọ náà ìjájèjì jáde lọ wàá dẹ̀ rí nǹkan tó fi jà rọ dáadáa fáwọn aráalé tó fi lẹ̀ ó rí nǹkan mú bọ̀. fọ́bi mọ̀kìtìmọ̀ èèyàn àtìná kómi dúró sójú kan náà ní máa ń di onídọ̀tí wọ́n lébàdìrì bí bí ọjọ́ kẹrìnlá sí máa ń padà ti ń rìn yẹn òun ló fi máa ń padà ń pé bíbẹ̀ kọ́ bá afaani ayọ̀hálẹ̀ àyìnbó kọ́ọ̀lì àbàtà ìnàfẹ́ ìbálẹ̀wárídì mọ́bìn lèlè jọ́ọ́l àdì àní àhómi kọ́ọ̀lì wàtàkìr láàyò sí ìbànà kàtàhámù mìíràn. ayọ̀hálẹ̀ àyìnbó kọ́ọ̀lì àbàtà ìnàfẹ́ ìbálẹ̀wárídì mọ́bìn lèlè jọ́ọ́l àdì àní àhómi kọ́ọ̀lì wàtàkìr. لا يصيبن أذى أيا أيها العائب قولي عبدا إن طيب الورد مؤذن للجعل عد عن أسهم قولي واستتر لا يصيبنك سهم من سعل láàyò sí àdìyàgàtà fún mi. ó ní àyùhálẹ̀ àyìnbó kọ́ọ̀lì àbàṣà mo pè wọ́n tán láì fi ọ̀rọ̀ mi. àbà yẹ̀yìnbó àìbán àlẹ́ àyìnbó ẹ wá rí i pé ismu fáìlò ni àmìlà àmọ́là fínlì. abẹ́ẹ̀ tí kẹ́sì. àyùhálẹ̀ àyìnbó kọ́ọ̀lì àbàṣà mo pè wá tó ti pọ̀ ńlá ìfi gbólóhùn mi abasa ní ohun tó fi ń ṣeré tó fi ń ṣeré inna tí balùwà rídì mọ òbí lèlè jọ al ó ní tí balùwà kí ni àlùwárù bóun àlùwárù àti ṣe tutù tó yẹn ní ti máa ń kó sùn tábádábà kan torí ohun tó ń láìkì jù òórùn burúkú lòún láìkì tó bá ti gbóòórùn tó dùn báyìí wàhálà dé nìyẹn adi ani ahomi kọ́ọ́lé wa tẹ̀tẹ̀ ọ́ láwọn ọ̀pá ọ̀rọ̀ mi yìí kájú kó ń bẹ̀ wàtẹ́tìrì ìyẹn ni yí pé kó o sì fi pamọ́ láàyò ṣe é bà nà kásámọ̀ mi sọ̀àl kọ́ máa jà sí pé ìdá àwọn sọ̀àl ìdílé kan ni wọ́n pè ìdá tí èyí ṣe pa ẹni ni sọ ìpè tí wọ́n bá jù sí yẹn báyìí wọ́n máa ṣe déédéé yẹn ni adi ani asuhomi kọ́wùlì àwọn ọfà ẹ màbí wọn sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí àwọn ọfà ọ̀rọ̀ mi yìí àdì ìyẹn ni pé bẹ́ẹ̀ mi kò ń bẹ̀ fojú fò ó wà tẹ́tẹ̀rù ìyẹn ni pé kò sì kò kò kò fi pamọ́ o fi mọ́ra fi sọ̀tún kò fi kínra láàyò sí ìbànú kásámù mi sọ àìsí kọ́ máa jà sí pé ìdá àwọn ẹni tó ọ̀fà àwọn ẹni tó pé tí wọ́n bá ta báyìí ẹ kò ní ṣe pààyàn kọ́ máa bà ọ́ ìyẹn ni pé tí wọ́n bá kọ̀ tó ọ̀gbọ́n wà sí ìyá ní bẹ́ńbẹ́ o ẹ fojú fò báwo kí sáwọn aráàlú afáwa ń sọ̀rọ̀ sí tó báyìí ó ní làyẹ̀gòrò nàkàlẹ́ nù mí fada iná lèlè háyà àtìlẹ́ náà yọ̀ tàzálì ana mìsìlọ́lùmọ̀ ìsáhálò ń sa ìrọ̀n wọ́n máa ta òsìkì náà ádá àwọn kọ̀ọ̀tàl. làyẹ̀gòrò nàkàlẹ́ nù fada iná lèlè háyà àtìlẹ́ náà ana mìsìlọ́lùmọ̀ ìsáhálò ń sa وما رزقنا بخنا هذا وقتل وما على رحمة لنوم بدا إلا الحياة ترينا يعتزل أنا مثل الماء سهل سائغ ومتى أفخنا هذا وقتل وما أفخنا ìnà. ó ní làyẹ̀ kó rọ nà kàlí inú mi ń fata rírọ̀ tí ń bẹ lára ọmọ nìyẹn kan má jọ kẹsàn bá wọn. iná líle háyàtì lẹ́nà yọ̀hún tàzálẹ̀. má gbàgbé pé jóná ẹ̀rọ o. ṣùgbọ́n rírọ̀ rẹ̀ ń kọ́ yọ̀hún tàzálẹ̀ a máa ń yẹ̀bá fún ni tọ́ ọ yẹra fún ọ bá fi yẹn o. láyẹ̀ kó rọ nà kà má jọ kẹsàn bá lẹ́nu rírọ̀ mi ń fata tọ́wà lára ọmọ nìyẹn kan iná líle háyàtì dádájú ń bẹ fún kí ni o ejò lẹ́yìn rírọ̀ kan tó yẹ pé yọ̀rọ̀ tẹ́sẹ̀lì tá a máa ń yẹra fún. anàmì ìsìlélùmọ̀ ìsá ló ń sa ègún àfáàní sọ̀rọ̀ mi mo dàbí omi mo rọrùn. téèyàn bá sì gbé mi mi báyìí ń máa lọ tìrìntìrìn ni. wọ́n mọ ta òsì xinà áda àwọn kan ta. ṣùgbọ́n tí wọ́n bẹ gbóná mi màá ṣe sùdá o kódà sùdá yẹn lè pààyàn. ó ní afaani anikali hayi zo ni sɔcabun kasiruhu wa waladinu kaifamasi tanfatal wayira ani fi zamani manyakun fihi zamali walima o lali ajal. anikali hayi zo ni sɔcabun kasiruhu فيه ذا مال هو المولى الأجل فيه ذا مال هو المولى الأجل آية. وهو لبن كيف ما فتن غير عبد في زمان من يكون فيه لا مال هو المولى الأجل فيه لا مال Àbá ní ànàkálí kaizu ní sọ́àbùn kásìròhó èmi dà gẹ́gẹ́ bíi pọ̀pá. Sọ́àbùn kásìròhó tó fi pé rírun pọ̀pá yẹn kọ́ ó ṣòro. Wọ́n hùwà ládínú wọ́n o. Kàìfà máa ṣe tàǹfàtà ibi tó bá fẹ́ lẹ̀ sí ọ́ lẹ̀ o. Nígbà tí ti gbẹ tán ńlẹ́yìnrọ̀ àní fi zàmánì mọ́nyẹ̀kùn ọkàn jáde pé mi wá lásìkò àsìkò kan tó ṣe wípé mọ́nyẹ̀kùn fi hìdàmálì ẹni ọba lówó lásìkò yẹn ẹ̀sìn má jágbá yìí kọ́ ọmọ kéwì ìmáàmù Ibn Taymiyyah ní rahimahullah àtúntì ṣẹlẹ̀ ti pẹ́ ẹni ọba lówó lásìkò tó ń bára òun yìí òwò alẹ́ máa ò lálẹ́ àjálẹ̀ òun lọ̀gá tó tóbi jù òun ló fà láwọn fàáríkù láti máa ń gbóhùn wọn àwọn fáríkù owó ni ló jẹ́ máa gbọ́hùn fáríkù wáyé ńlá sẹ́yẹ ká gbọ́hùn ẹni ẹni tí ń wíwó tí ń wí dáadáa àgbọ́hùn rẹ̀ àwa ń gbọ́hùn fáríkù. ó lè gẹ́rọ̀ á nì ọkàn ìjà sí pé mi ò fi ìzàmánì mọ́ wá lásìkò kan pé má ń yẹ kún fi ìdánáàlì ẹni ọba lówó mẹ́ ó wà lìmọ́ òlẹ̀lẹ̀ àjàlè òun gan ni ọ̀gá ọ̀gá tó tóbi jù tí wọ́n gbé gbogbo adé fún pé ọ̀gá ni. wọ́n ní wàá jìbọn wọ̀nyí ń dalẹ̀ wàrà ìkírọ́mù hó ọkọ̀lélólùmọ̀ lè fi hím yóò sàkọ́lù kó lọ àhlẹ́lẹ́ àfẹ́rẹ́ gọmọrọ́ wà àná mẹ́ni gọmọ fàtọ́rọ́ káfáàsì lálejò máa lọ. wọ́n ní gómìnà ń dalẹ̀ wàrà ìkírọ́mù hó ọkọ̀lélólùmọ̀ lè fi hím yóò sàkọ́lù. قل وأهل العصر هم هم وأنا منهم فاترك تفاصيل الجمل منهم فاترك تفاصيل الجمل فجر عند الوراء إكرامه وقليل المال فيهم يستقل كل أهل العصر أمر وأنا منهم وفاترك afáàsọ wípé a ní mo wá lásìkò kan tó ṣe wípé ẹni ọba lówó ń bẹ lọ̀gá tó tóbi jù wájibọ ìndàlíwàrá ìkìrọmùhù ní ọba lówó yẹn dandan ni kí gbogbo àwọn yẹn máa pọ́n lé wọ́n kàn lé fi hí yóò ṣùgbọ́n ẹni tó wò rẹ̀ bá kéré tó wọn ní dúkìá lọ́wọ́ yosakol wọn ayẹpẹrẹ rẹ̀ afáàní kò lọ alẹ́ láàṣẹrẹ gọmọrọ ń wà àná afáàní gbogbo ni wọn afáàní wà ánà mí ni wọn èmi náà wà ẹni tó bá jẹ́ olùmọ́ńkọ́ làbúdà àníyẹ̀kúnná mọ́tàwádìá àfààní gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹ lásìkò yẹn o gómòrò ni wọ́n aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n. ẹ̀rọ àfọmọkọ́ wọn pé fàbádìrí ayò halẹ̀ gómòrò lè máa yà hàló bíi elémòrò. àdìgẹ́dì fàbádìrí ayò halẹ̀ gómòrò aláìmọ̀kànmọ̀kàn. kólò áhìlẹ̀ làásù ní gbogbo àwọn tó wà lásìkò yẹn o gómòrò ni wọ́n aláìmọ̀kànmọ̀kàn náà wọ́n à subhanallah subhanallah sálẹ̀ mọ̀kẹ́ wà láfa àfẹ́ ládùúrà ọ̀rọ̀ kan sọ yìí àtàtàwádọ̀ àmì fátẹ́rò òkè tàfà sí ìlàlì jùmọ̀ yìí máa wulẹ̀ sọ pé ó máa béèrè àlàyé pé bò lẹ́yìn ti jálẹ̀ mọ̀kànmọ̀kàn. wọ́n ní wọ̀sánà tó ń la ìrọ́ bí kò lámọ́ tọ́lá aṣámsò nàhárà ń wà àfáàlì lélẹ̀ bí házàrẹ̀ ọ̀ọ́lá mi ní háṣì mi ẹ̀. أحمد المختار من ساد الأول وقالات الله ربي كلما طلع الشمس نهارا وعبا للذي حاز العلا من عاشر أحمد المختار من ساد الأول أحمد المختار sáré máa ń sá àjálò. ó ní wàsálà tó láhì rọ́bì kò lẹ́nà. ìkẹ́ ọlọ́run ẹlẹ́dàá mi kọ́ máa jẹ́ títa ni o yọ́sẹ̀ sọ kó lẹ́mọ̀ tọ́lá àṣàm gbogbo àtọ́run bá ń yọ lọ́sàn àbí tọ́run bá ń wọ̀ kọ́ máa jẹ́ títa ni lílẹ̀ rí hazal ọ̀la mi ni ha ṣe mí ẹni tó kó gíga jọ nínú ìdílé Hashim talondon ahmed al-mukhtari mọnsáàdàl wàl anabi wa ahmed sẹmọ pé ní orúkọ tọlọhún jẹ nìyẹn ani ahmed ani akib ani hashim tọjẹ ní tàà sálẹsà mọnsáàdàl wàl tó wá jẹ ní tó darí àwọn ẹni àkọ́kọ́ tí wọn sórí rẹ̀ yẹn wàhálà alin wasahabin sadatin laisa fihim ajizo illa man láìka fihim àjẹsọ ẹlẹba ọyà wàhálà àlè ọyà. láìka fihim àjẹsọ ẹlẹba tọ́sí. وعلى آله وصحبه سعدته ليس فيهم عاجز إلا بس. قل وعلى آله ìkẹyìn kọ́ máa dùn olórí ànẹ́bí nìkan tó máa jẹ́ áálì yàní àtibá òhù àwọn tó tẹ̀lé wọ́n sáàbìn àtàwọn tó bá rẹ́ ọba àṣẹ ní orí níṣẹ́jú kan ẹ̀wọ̀n kójú gbogbo àwa tá a wà láyé yìí lọ ó dàbí yẹn ké gbogbo kéwulé ayé yìí ó sì ṣe gbogbo ìjọsìn tó wà nílẹ̀ sáàdà tí wọ́n já sáájú lẹ́yìn sàfihàn àjẹsán ẹ̀là bàtà kọ́tọ́ lẹ́nu wọn balógun gbogbo wọn. هذا وصلى الله وسلم وبارك على